ilẹ̀kẹ̀ máa jà sílẹ̀ máa jà sóde ibì kan ló padà wá já sí. ó tí ó bá já ọbẹ̀ wọ́n máa ń bàjẹ́ torí ọ̀rẹ́ ẹ̀kọ́ tó sọ tó sì parọ́ kò síbi tí obìnrin ò bá ti sí kò kí ń dùn ìpínlẹ̀ ṣe àwọn Yorùbá gan tún sọ wípé obìnrin ni yọ̀ọ́ ayé ṣùgbọ́n fọ́nmílà ẹ̀ wọ́n pè mí o àdéhùn gẹ̀ẹ́sì ni owó lèmi wá àfàṣe lọ́wọ́ sí mi wá yìí I want to make my money bumper to bumper. Dèmọ́lá kí ló ń sọ lẹ́nu tí ó dùn ara yìí kí láǹfààní ọkùnrin tó lówó lọ́wọ́ àbẹ́lẹ̀ tí ò lówó lọ́wọ́ tí kò ní aya ní ọ̀dẹ̀dẹ̀ aya rere wo ni mo sọ tí ò ní ní ọ̀dẹ̀dẹ̀. ṣeré mo bá gbọ́n láwọn dùpẹ́ wípé ó yan òrékè láàyò. òrékè kọ́ mo yàn láàyò òrékà wà wà wà wà sọ pé wà ẹ̀ ẹ̀ ǹjẹ́ mọ́lá sọ pé mo láìpẹ́ màá jẹ́ kíkan ó ti ṣe tó ń dùn mí ìwọ náà fẹ́ ṣe nǹkan tó dùn mí lẹ́gàn mọ́ kàn wo yín ní iyọ̀ ayé lóbìnrin iyọ̀ ayé kọ́ máa gbé ayé ni. má jẹ́ ìjọ má yà kájà mo fọ́ lọ́ba bẹ̀rẹ̀ ṣé ọmọ ni mo fẹ́ fẹ́ yẹn àbí àfẹ́wọ̀kọ́. Ah, ah. dúró ọ̀rẹ́ dúró ọ̀rẹ́ ò fẹ́ yé mi o torí wípé nǹkan tí màá jẹ́ kí sọ ó rà á tí mo máa ń dùn fẹ́ pé bíbélò fi ń sí ẹ mo máa fi ń yan ogun mo máa fi ń tọrọ pé kọ́lọ́ ó pèsè ọmọ alálùbáríkà bẹ́ẹ̀ fún mi kí ni kò tó ń tún àti ń sinmi wọ́n gbàdúrà tí wọ́n gbé sínú ìyàwó fún mi. ọmọ dáadáa very gentle and beautiful. Ah, màá jẹ́ ah, kí màá jẹ́ kí iná gbé omi lábẹ́ ọ̀ṣọ́ ẹ̀ mọ̀. ó gbọ́dọ̀ náà sọ pa ìyàwó tí mo fẹ́ ní. ọ̀pọ̀ ó ní ẹyẹ ilé ayé lóbìnrin kò ṣeé má máa ní lóbìnrin. wúdí yázó máa ta yázó wúdí yá àkárí o màtáyà tẹ̀sí o màtàbátá níyàwó. àlàyé ìtumọ̀ ajájá táwọn sábà ní kúdí yázó owó dé ìyàwó dé owó tán ìyàwó lọ ìyàwó ṣì jọra wọn ìwọ ta ti ẹ kò ah, ní pé wọn ló ní lọ́ọ̀kì láàrin àwọn àgbẹ̀. aa mi ní lọ́ọ̀kì kódà mi ní ṣẹ́kù ó kò lọ́ọ̀kì. ẹ̀yà kọ̀ rẹ̀ mọ́ ni. ẹ̀yìn owó lè fi tẹ̀ wá fàánù fọ́ọ̀kì fọ́ọ̀kì mo máa fọ́ọ̀kì rẹ̀ tẹ̀. ọ̀rọ̀ tí ìyàsọ pàdúlẹ̀ ni a ah but genius báwo ló ṣe wá ń cope látìgbà tí incident yẹn ṣẹlẹ̀. kí lè ń fẹ́ ṣe? <laughs> Uh, no choice. ọ̀gá ti gán ọmọ lọ́wọ́ ọmọ sọ bẹ́ẹ̀ ni <laughs> ọ̀gá ti ṣe nǹkan tó máa ṣe so instead of being in a bad mood just just be hopeful that things can get better. ọ̀gá <sighs> o oh as in that man is just achilles as in the man is just wicked I don't know I don't, I don't even know what to say about him again. I, I feel terrible about it but it is well. Ah, but everywhere ló ti ní ìzẹ̀ ń bí Ah, Àjẹ́ ọmọ ọdún ìṣẹ̀lẹ̀. wà ní ayọ̀ ọlọ́run náà ẹ fi ṣokùn mọ́ àwọn. ìṣẹ̀lẹ̀ ìyá ìwà àtàjà wọn ò jẹ́. no ìfẹ́ rẹ̀ ó náà tún important tàbí ẹ̀ sọ. ok all right. sorry. all right. ọ̀gbọ́n wo drink ni ọ̀gbọ́n máa ṣe ìgbàlódé sẹ́gbẹ̀ẹ́ drink. ṣé ìyẹn pàdé mi fi ṣe ìṣẹ̀lẹ̀. how far are babes to jókòó síbẹ̀ yẹn colleague mi níbi iṣẹ́ nínú ló ṣe mo láìpẹ́ ọmọ ẹ̀jẹ̀ rẹ̀. fẹ́mi kí ló dé táyé ẹ̀rí báyìí kí jóná olójú kò mú ò lọ ní ẹni. wọ́n ò ní wà Julius láìpẹ́ ẹ̀ ń torí ẹ tó ń sọ̀rọ̀ sí wọ́n ṣe gbọ́pọ̀ láìka wọ́n máa rò pé o lè lọ bá kó fẹnu ara ẹ bá sọ̀rọ̀ o ní lè lọ bá sọ̀rọ̀ ok kò sí wàhálà lọ bá sọ̀rọ̀ ẹnu òun fẹ́ lò. ṣé kùnrin kọ́ ni ẹni ṣé o lè bóbìnrin sọ̀rọ̀ ni. ó yẹ kó tìmọ̀ ẹ̀ láti dìbò. I'm mi I'm bá now. ṣe náà kí the ń ṣe ẹ. ìmọ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe mọ nǹkan tó bá dé o mi ò ṣọ̀fẹ́ o. ìyẹn ló kéré ṣe bí same account yẹn náà ṣe òun náà ni máa dà. ẹ jẹ́ kí èmi kọ́kọ́ gbọ́ná tó bá ti dà máa ṣe. àṣọ ah, trust mo she mo mú fúlẹ̀ fún ẹyin. ìyàtọ̀ àìdè ìyàtọ̀ àgbàdo. bọ́ ọlọ́kọ́ wọ́n ṣe ń bóbìnrin sọ̀rọ̀ fún rẹ̀. mo fi yẹn lẹ̀ yẹn gbogbo ọjọ́ tó ń ọmọ ẹ̀rọ oṣù bí my best ọ̀jẹ́ kí mi gbọ́ ọ tí mo bá gbọ́ aládì máa tún bàjẹ́ ni o. Ah, má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má mo ti gbìyànjú agbára mi ṣé kọ́rọ̀ ìfẹ́ ṣe mí lélẹ́yìn. Ìwọ ló fẹ́ sọ ìfẹ́ lógún mọ́ra ẹ̀ lọ́wọ́. Ṣórí Yomi dé. Obi ìfẹ́ ìfẹ́ tó ń pariwo, ó dàbí pé òun ò dùn rà. Tí àdá bá lòun ṣiṣẹ́ agbára rẹ̀, ó ṣe sọ àdá di ìdà. Láṣọ. Bí ìwé mi, bí ìfẹ́ kádà mi di ìdà. I love Bolan so much. It's the truth. I love hmm. him. Ìfẹ́. Ìgbà to kọjú ìfẹ́ sí, To dá ẹ lẹ́nu, tó kẹ̀yìn ìfẹ́ sí ẹ, wọ́n ti fi sílẹ̀ wá jẹ́ kó máa lọ. Ṣorí kò pa igun bọ ifá nítorí àwọn ọkùnrin. Wọ́n máa lọ, ìwà wọn ni, inú wọn ló ń gbé, ìṣe ni, they will go! Ah! Yomide kó ìlà kó lẹ́kọ̀ọ́ ewé ló kọ là sí ẹ̀kọ́ lára all I know is Gbọ́láhùn is coming back to you yes Gbọ́láhùn bá yọ. So guys, um, what? Thank you. Uh-uh sorry. Ẹ Sorry, dé I'm sorry. Látàrọ. Ẹ má bínú sí mi. Ẹyin náà mọ school And I had to send money to him. Oh, because exam ò ní pẹ́ Oh, Oh God. Ah, ó tẹ̀ dá bẹ́ẹ̀. Gbogbo alámọ̀ wípé investment ẹ̀ làbúrò ẹ̀. Ah, ṣé kí ládá bẹ́ẹ̀ lọ? <laughs> Àbí o, investment mi ni. I'm thinking that we can actually do a whole lot of stuff. So, Akoma. Akuma, she is step after the other. So I need not stress about that much. Kí ni tó ń wò hoihoi? Kí ni ó ṣẹlẹ̀? Ẹ wá yín guys, ó dàpọ̀ ẹnu tíìsì kan tó wà nílẹ̀ yìí. Ọmọ ẹ̀lẹ̀ tó ẹ̀ṣẹ̀ dáàrin àwọn bíi dẹ̀. Ṣé nǹkan ló make sense jù láàrin wọn yìí? Á Fẹ́mi, ṣó tuntun bẹ̀rẹ̀? Ṣó ti bẹ̀rẹ̀? Ẹ́ mo dẹ̀ sọ fún mo fẹ́ kó máa mú bọ̀bọ̀ ìdání, kó máa mú bọ̀bọ̀ ìdání, ó máa kiri ni. Hmm? kí ló fẹ́ gangan kí ni problem. ibi kó má fi ronú parẹ́ sílé ni a mú ẹ jáde tán o ẹni tó bá rí ẹ tó sọ̀rọ̀ ń sìn wọn á lò lè lọ́ba ó yá lọ. gbàtẹ́ ní kí wọ́n bá yín bíbá ìmọ̀ wọ́n dà pé a ó kàn báwo lẹ ṣe wá bíbá ìkan ta ló tún wá location yìí. Hmm, hmm. ẹyẹ méjì ò ń jàṣà èmi náà ni ó mọ mí nà ọ ẹyẹ méjì ò ń jàṣà nà ọ ìwọ àwọn ni èyí tí sáwọn hòtẹ́ẹ̀lì tí mo mọ̀ ó mọ̀ nà ọ. tó ìwọ ni èmi náà ni <laughs> báwo ló yẹ gẹ́ẹ̀tì bíbá yìí. Ah, àní ó kéré sí ẹ ó kéré sí àwọn ọ̀dọ́ ó yẹ kó mọ̀ mí náà. ọmọ kó máa da kí ẹ máa gbá research kiri so ibi táwa wà yìí ṣe ní new version yes ọlọ́run very very well. of course yes, of course oh, yes yes. Nice. <laughs> no wahala. Ló wá dé ilẹ̀ ọ̀dà tẹ̀ ọ̀dà tèmi. Julius, kí ló tó ń sọ̀rọ̀ báyìí? Okay, lọ bá mi bá. Please now ọlọ́bẹ̀ ìbá abẹ́ ìgbọ́bùyín sọ̀rọ̀ ẹ ẹgbọ́bùyín sọ̀rọ̀ ojú mi ti mọ tó ti fojú rere lórí ara àwọn obìnrin ó mọ iye obìnrin tí mo ti pè fún ẹ tó máa débẹ̀ tó máa sọ pé ah, yes ma ẹ mo kàn ní kí ni ma ẹ pẹ̀lẹ́ mà tó máa lọ padà. gbàdìbò tí ẹ ti pọ̀ jù kí ló máa ń ṣe ẹ. alo sàn kí ẹ wo ló pọ̀. bẹ́ẹ̀ dání tó bá rí ẹ tó ló lọ ń sìn ó yà lọ tí ẹ lọ agbára ẹ lélẹ̀. o ẹ ṣáà máa pè tètè sí i tí wàá mọ̀ pé o lọ lọ ẹ má pè tèmi sí i o. o kò sọfẹ̀ẹ́ kò eh, if you can pay me I would help you out tó bá ti lówó tó fẹ́ san forget it. tó bá jẹ́ tó lówó o mọ̀ pé kékeré nìyẹn the side ọ̀dọ̀ mi èmi fẹ́ mú ma surprise ẹ̀. <laughs> wọ́n bá bí ẹ rí wọ́n bá bí ẹ rí kò má ṣe ìwé máa máa ṣe bí ewu ẹ wo. ah wàá gba yìí. kí ni ṣe máa ń dá lójú bẹ́ẹ̀ ni wọ́n kò máa pàdé ìdílé. Hello. How you guys doing? Sure, okay. Um, ẹni bẹ́ẹ̀ rò pé mo ti rójú ìlú wa. Lórí sísá ẹ̀, mo mọ ọ bí ẹni mo wọ. Ẹ rántí ojú mi. Níbo nìyẹn? Ẹ má worry, mo explain fún yín. But if you can give me uh, just a few minutes to have a chit chat with you then, shall aṣàlàyé. With me? Yes. Oh, Ọdẹ that day. Julius ti ń bá mi bọ́mọ yẹn sọ̀rọ̀. Dòjé ò ló ń ṣe fún ẹ. Wọ́n máa gbé dọ́dọ̀ ẹ̀ náà tán sí ló máa ṣe ẹ yes ma mo ní kí n kọ̀ kí n ní ma ẹ pẹ̀lẹ́ ma ẹ mo ti fẹ́ máa lọ ma. Ṣé bóyá máa ń ṣe kọ́ nìyẹn? Um, mo máa ní nǹkan kan bẹ́yìn náà sọ̀bọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ yan ojú yẹn. Wàhálà kò sí problem má worry. Yes. So madam can I talk to you? Yeah, no problem. Yes please. Okay so um, Ọlọ́run, òde jọ ní sọ̀rọ̀ kò ní jẹ́ ká jọ sọ̀rọ̀. mi rárá, ó ṣáà bí mi nǹkan tó ṣẹlẹ̀. Òde ní sọ̀rọ̀. Èmi sùn. Bẹ́ẹ̀ni. Kàló ní lè ṣe ti ọ̀sẹ̀. Fòlókó fúra dìde, ó ti ṣú mi. Mo sọ ibi tí. Yeah, tired. Okay. You're tired. Seriously. Of me. Seriously. No, èmi àti ẹ̀ àníjà ti tẹ́lẹ̀. Okay, fine. You're tired. Just let me know. Kí ni mo ṣe fún ẹ? Tí wọ́n ṣe fún mi. Kí lẹ ṣe mí gangan gangan? At least tó bá ṣẹ̀ṣẹ̀ mi, màá lè mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀. Ah. Mi mọ nǹkan tí mo ṣe fún ẹ. Ọmọ tó ṣe fún mi. Ọlámítọ́yọ̀, o máa ń tún máa sọ fún mi jọ sọ fún mi. yes. àfúnná mi dùn kò sọ bẹ́ẹ̀. akèrèwé tí mo gbé omi ìfẹ́ mi àti ẹ̀sìn ó eh. ti fọ́. now listen that's not all. sàrẹ́díkèjì fẹ́ tó wà lára ẹ̀mí àjẹ ìyọmídé èkó ti jẹ. gbọ́dọ̀ uh-uh. <laughs> irú àwọn ọ̀rọ̀ wo ló ń sọ yìí àwọn ọ̀rọ̀ yìí dẹ́rù bà mí kí ni mo ṣe fún ẹ ó sọ nǹkan gangan tí mo ṣe kí ni mo ṣe ó dé jọ nítorí Ọlọ́run. wọ́n ti ń pè ó ti fọ́. mi ìgbé mi ah. ló sọ̀rọ̀ wa. ìṣú máa ṣẹlẹ̀ ló wà lọ́kọ̀ mi pẹ́pẹ́ ya pọ̀ mọ́ alága àgbà gbégbégbé. hello. olólùfẹ́ mi jùlọ àṣẹ̀ṣẹ̀ ní ọgọ́ mọ̀ mi tó rẹwà jùlọ láwùjọ ìgbẹ́ ta ló ń sọ̀rọ̀. orúkọ mi ni olúwàfẹ́mi aláṣẹ àti olùdarí micro company. Fẹ́mi Fẹ́mi láti wo. àwọn ni. tí a pàdé ní busaid ní ìjẹta tá a kẹ́ dúdú bí gbò. wàá hàn. ṣé wàá pa family ńkọ́. ẹ jọ mi ìmọ̀yàn tó ń sọ̀rọ̀ bóyá kẹ́ mi ni mí bóyá the middle of something. ok ok ok ok ok no wahala. ní kí n ṣe àìsí ẹni máa fẹ́ sọ̀rọ̀ wow ah. ó ti wọ́ọ̀kì ní ẹ̀wọ̀n. Fẹ́mi látọ̀hún ni. Mi ìmọ̀ yẹn tó pè é. O mọ Fẹ́mi. Mi ìmọ̀ Fẹ́mi kankan. Na Fẹ́mi kọ́ di o dẹ̀ mọ tó jẹ́ Fẹ́mi. Mi ìmọ̀ yẹn tó jẹ́ Fẹ́mi mi ìmọ̀ yẹn mi ìmọ̀ bí tó ti rí nọ́mbà mi gan. Kí ló ṣe tó láìkì rọ́bà ìyọ̀mídé? Mo mọ Fẹ́mi tó pè é. If you don't know, láìkì rọ́bà ìyọ̀mídé ti Fẹ́mi tó pè é. Fẹ́mi alaba ló máa jẹ́. Ta ló ń jẹ́ Fẹ́mi alaba? Fẹ́mi Oh, sorry, sorry, don't mind me. Should Ṣègbà Adébáyọ̀ ló pè. Mo má bá mi ṣeré kiri. Ibo ni bọ̀dá tó She film fíìmù ti fẹ́ rí nọ́mbà mi. Ọlọ́mọba ṣe. Ó lè fún, ó lè rí lórí Facebook, ó lè rí anywhere, fun. lè fún àṣírí ló tù. Bọ́lá ọ̀hún, hmm? má ṣe báyìí. Now listen, I am sick and tired of this game. Àdìyà fẹ́ gbọ́ mi, ó ti ṣe mo ní yóò ṣe mọ́sẹ̀. mo ṣe ń ìfẹ́ ìfẹ́ wà bá ọ lẹ́yìn káyọ̀ fẹ́ sí ìfẹ́ kiri ni. bílíbà bọ́lá bọ́lá. you I'm very happy and proud. kí ló ń sọ yìí. wọ́n nínú èèyàn òkè tó kà pa mọ́ra èmi gangan báyìí nínú ọmọ ìgbòho torí ojoojúmọ́ báyìí ni sípà mi fi ń pè mí pé ìgbà ọlẹ́ máa wálé ìgbà ọlẹ́ máa wọ́n ti ní ìdí yẹn ìdá ìbòwò ti sí mi. ẹ pẹ̀lẹ́ o èèyàn láǹtì anyway ṣé káwọn wá kí n lè kó sábà ti gbọ́ gbé three months. ẹ má wá kí ẹ jọ gbogbo ìta ti ṣe ní sùn yẹn náà ó ti tó ẹ má wàá pè àbí o fẹ́ kí sísá mi kọ́ pọ̀ fún ọmọ mi. mi ò understand ṣé sísá yìí tó strict báyẹn ni. Hmm. rárá mi sọ pé sísá mi strict ọmọ bọ mo kì í fẹ́ kí n máa kọ́rọ̀ ẹni tàbí bá ti wà ní. ó dá ń gbà yẹn o tó bá ní a máa wà á dúró lè wà. kò jù bẹ́ẹ̀ lọ wọ́n ló mọ̀. ọmọ business ló dalẹ̀ ìyá náà. ó lọ ilé kò dòwó mẹ́fà. oore. wẹ́n lọ ga ẹ̀mú òòṣà lẹ́mi alfa bẹ́ẹ̀. ibo ló ti ń bọ̀. wo ìwọ ló gba bọ̀bọ̀ ilé lọ́wọ́ mi o mo ti rò pé tí mo bá máa fi fún márùn-ún ara ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀. yóò máa parọ́ tán ẹ̀jẹ̀ yóò rí pé dọ́bù sísè mo dálẹ̀ tí lára rẹ̀. ẹ dúró náà fìmọ̀ òòṣà. Ah èmi ìdá tí kí ló ṣe. wọ́n ló wálé tó ra gift wá fún wa kẹ́ àbó nǹkan ni. ah Julius gift tí wọ́n lọ́wọ́ ni jòlè yìí lọ ọmọbìnrin tí o gbé fún mi tí ìfẹ́ wa ti kúnná ju èkó tí ì kàn lọ olólẹ́bù tó wà lọ́wọ́ mi yẹ. Eh? Yọ̀mídé. yes of course. ó ti le tó yẹn. ó ti le jù bẹ́ẹ̀ lọ. Ah, ah jọ má bínú o ṣé ìfẹ́ yín ti rinlẹ̀ tuntun yẹn náà ni. kí padà sẹ́yìn orí tó bá ètò ṣe tó fi pẹ́ nílùú orí náà ló bá lékeleke ṣe láṣọ ìfìfò jùlọ láwùjọ ẹranko òróró mi ojoojúmọ́ mo fi máa dúpẹ́ lọ́wọ́ ẹ láìpẹ́ láì jìnnà mo máa dájọ́ ìgbéyàwó sọ́nà. irọ́ ni o. yes of course. mo ń dúró pé láti fi ògbólúkẹ́ lórí ọ̀rọ̀ Yọ̀mídé náà ó yà mí. when you love someone show your love don't be lost shy don't be lost shy don't be lost shy. you, my I'm fine. Oh shit, you, you want to do a bit, Vivi, bá ti dalẹ̀ ọmọ aráyè sọ̀rọ̀ dáadáa <laughs> okay dear love you. Thank so much. you. Um, so, Igawa and Yamara, I love you. ṣe mí tí mi lè lọ bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ direct fúnra mi <sighs> fẹ́mi ọ̀lẹ́ ní ẹ̀ <sighs> ìfẹ́ kiri ah. ni kò rọrùn gbangba ìfẹ́ àṣàǹtà fífẹ́nu ẹ̀ hàn sí. kí ni nǹkan tó ṣẹ̀ṣẹ̀ yé mi? ó ṣẹ̀ṣẹ̀ yé mi ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni pé òun náà máa gọ̀ ó sì ìwúrí ọmọ olówó kọ̀ọ̀kan lára fẹ́mi rárá o ìrìn sí ẹ̀ ìsọ̀rọ̀ sí ẹ̀ ìjáde sí ẹ̀ everything ṣàkórí bálabàlá ó ṣe é ah, ah, rí bẹ́yẹn àbí ká ní bóyá àwọn òbí ẹ̀ wọn fún nítọ́jú tó péye kó tó di pọ́n sílẹ̀. àná ah, fẹ́mi ìwọ fúnra ẹ mọ̀ pé ọ̀rẹ́ mi láti kékeré wa ni sórí home training tí fẹ́mi gbà àgbàsódì ló kọ̀ gbá ni mi ò rí club tó wà ní ilẹ̀ yìí tí Fẹ́mi ò mọ̀ táwọn tó wà ní klọ́ọ̀bù yẹn náà tún mọ Fẹ́mi ní èrí tó máa sọ fún yàn pé ẹni dangerous ẹ ká má bá rin o kẹ́nìbọ̀dì má súnmọ́ ọ̀rẹ́ Fẹ́mi ló máa jẹ́ níbi tí Fẹ́mi lè dé. yes mi wá jí bẹ́ẹ̀ yóò yé mi. ó ti wá ń ṣe bí ẹni tó pẹ́ nínú tó tó yẹn ok make I burst your brain ṣé o mọ̀ pé gift tó gbé wá ní lọ́jọ́ sí ló jẹ́ mọ̀ pé gbogbo fún Yọ̀mídé. ah ta ló wá gbé fún. ẹnu ọ̀nà ni Yọ̀mídé lòun ti rí gift kódà irú ẹ pé èmi ni mo gbé wá. ṣe ṣáájú mọ̀ pé ìwọ kọ́ ló gbé wá. I just want to play along but to me it go make any sense. kí wàá láǹfààní gbogbo calls tó fi ń disturb ọmọlọmọ every now and then. wo ọ̀rẹ́ Fẹ́mi ló mọ òun ló ní ìṣòro tó bá ṣe wù ni kó ṣe máa lò gbèsè ayé alágẹmọ ti bímọ tiẹ̀ náà àìmọ jókòó sí lọ́wọ́ wo ọ̀rẹ́ jẹ́ àgbàgbé ọ̀rọ̀ Fẹ́mi. ẹ ò Fẹ́mi gómìnà jì. I'm sorry. kúnlẹ̀ o jùwọ́n ah, ah, wọ́n kúnlẹ̀ ma que sweetheart báwo ni. fine ma báwo ni school. ẹ mú school dùn then ó wà stressful. báwo wá ní títẹ̀ ó wà stressful. ṣé ẹ ẹ kí tí ẹ kó lọ hmm, lọ́wọ́ yín gbogbo akitiyan yín lórí mi pé kémi náà kí lè dé nìyẹn and mo dẹ̀ tún gbà ládùúrà rò pé ẹ jèrè mi ẹ̀yin ṣe lásán mi ìdẹ́ ní fojú olóore mi ò gbégbé gè. ṣòro o ní láti dúpẹ́ lọ́wọ́ mi ṣé wọn pé responsibilities mi ni wọ́n ṣe tí mi bá tọ́jú ẹ̀ ta ló fẹ́ tọ́jú ẹ̀ èmi ni mo kù fún ẹ bí ìyá èmi ni mo kù bí bàbá o understand so gbogbo nǹkan tó yẹ kí n máa ṣe fún ẹ ni mo ṣe nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé nǹkan tí mo ní kó lọ ṣe ní school ni kò ṣe face studies ẹ jù wọn o understand má disappoint mi o mo tiẹ̀ jẹ́rìí ẹ̀nu ọmọ dáadáa ni mi ò kúkú kọ́ ẹ bẹ́ẹ̀ àlágbára ọlọ́run ọlọ́run máa kí bẹ́ẹ̀ wàá lè san fún mi padà lágbára ọlọ́run lọ wẹ̀ kó kó wá gist mi. ah i can't wait to gist you i love gist you. kí ló máa jẹ ẹ jẹ́ kí n ti àwọn ọgbẹ́ láti. ó máa ń yọ̀ sí ìwọ. Ah. Hey. lọ́wọ́ sí ìgbẹ́ tí o dọ̀tún kò jẹ́ kí n rí kí èyí gbogbo rẹ̀. Ah, nǹkan sí lọ́dọ̀ lọ́wọ́ ṣe ó kù díẹ̀ káàtó. olùkọ́ yorùbá mi máa ń fò òkun á ní débìtì ò bá pèrà wọn ó máa ń fẹ ìfẹ́ lẹ́yìn mo máa ń gbọ́ tẹ́ ṣe fún wọn gbà ẹ ṣé ìgbà padà ṣá. ṣé àbí táìmì tó waste ṣé ìwọ mọ̀ pé àkókò ṣe fi wọ́ra gbogbo nǹkan tá a ti ṣe fúnra wa sẹ́yìn kò kò ní mílì sẹ́yìn ó ti lọ ṣùgbọ́n táìmì táìmì tó waste láti gbogbo ọdún yìí kò lè lè sọ pé òun ò ṣe mọ́ for no reason at all ìyẹn gbogbo ló ń dùn mí. kí ni a fẹ́ ṣe sí i. alternative ti wà ní. Sọ́tọ̀ ní tí ìbọn. Ọmọkùnrin kan tó ń pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta wọ ní tí ẹ mọ̀ ó èmi fẹ́ pé kò ó kùnà sí mi tó don't know what to do this affiliate in the previous relationship really. Àbí I don't know. Ẹ̀kọ́ ni mo rí briefly náà bẹ̀rẹ̀ mo ṣe pé bí ẹ̀yìn àti conversation mi. Orí fún láti máa ń sọ̀rọ̀, máa ń text mi. Ó ní ìgbà kan tí mo délé bá sọ̀rọ̀ méjì kọ̀, kò dáhùn. Nígbà mo fẹ́ sọ̀rọ̀ méjì kò sọ̀rọ̀, ìyẹn ò ṣe gbọ́kàn mi. Mo náà máa ọkùnrin tó wà ta. Ilé ìtòkojú rí gan-an, ó ń ṣe báṣubàṣu. Ó máa wá sọ ilé ìtòtẹ̀ ẹ̀wọ̀ rárá so hmm. kò sọ alternative kankan mi. kí ló ń sọ kí ló ń sọ náà. wọ́n tó ṣe kò kí kò à ń sọ pé mo pàdé èèyàn lẹ́ẹ̀kan àti ìmọ̀ anything mo sọ pé ṣe connection báwo ni connection ṣe fẹ́ wà ó yá lọ kó lọ kó kó kó lọ sùn jàre. mo lọ sùn mo kọ nígbà ìfẹ́ sọ. Kò bomi, gbangba nífẹ̀ ń ta ọ́ tó bá nífẹ̀ẹ́ dẹnu súnmọ́ bá sọ̀rọ̀ tí ẹni má bẹ̀rù ṣebí tí ẹni. àwọn ọ̀rẹ́ mi kan ti dé síbí báyìí sẹ́ mo sọ fún ipa pẹ̀lú ṣọ́ọ̀bù àkókò ah, mo má sọ fún ipò rántí o àjọ sọ pé mo máa bá wa náà. Você vai fazer um poema? Má dá mi dúró, ọmọ pé mi nǹkan kan àwọn ọ̀rẹ́ mi máa bọ̀ sí you need to respect us. <laughs> okay, so come I expect it, right? Wọ́n mi fẹ́ dá mi dúró náà. tó fẹ́ kó yíwọ́ kó tó mọ ìfẹ́. Òun mà tẹ́ ẹ bá fura á pa gbogbo èèyàn ní sọ̀rọ̀ kan náà. Táyé tún bá rojọ́ látàárọ̀ tó dá wa dúró síbi wà náà I told you, Fẹ́mi, tí mo sọ fún ẹ pé mi àti ẹ̀ ti jẹ́ kàwé sọ̀rọ̀ ni ó ṣe ń ṣe àwọn nǹkan tá fẹ́ ni ṣe bẹ́ẹ̀ ti sọ fún ẹgbẹ́ kó pa aṣọ yẹn sí gbọ́láwọ̀ lórí burúkú yẹn kó pa dànù báyìí kó tẹ ilẹ̀ gidi fresh ilẹ̀ yéé I can't wait I can't wait Don't worry, ma. This is the way to let them yeah, yeah, yeah. Okay. Love is going to be Àwọn tó wá ní last week, wọ́n ti dé sọ wọ́n ní náà fẹ́ mi. Kí ló ṣe? Ní mo ní ìjà tẹ́ ẹ Ẹ wọ́n wà lọ. wà lọ sí ìjẹ. Okay, everybody mọ department ẹ̀ náà kí ni yíyọ tó ṣe máa ní fún wáyé mi. ẹ wọ́n insist pé ẹ̀yin gangan làwọn. wọ́n insist lórí kíni kí ló máa ń ṣe ẹ̀. ọ̀sán. àgàgà àwọn ìtọ́ máa ń pè ní àfẹ́sì yẹn gbogbo nìkan náà tí mo mọ̀ wèrè ní gbogbo wọn ìwà wọn ò yàtọ̀ síwà ẹranko ló wọn dà ó ṣẹ̀ṣẹ̀ yé mi nítorí ẹni kò ṣe kí n fẹ́ fídíò kọ́ pẹ̀lú mi torí pé kò fẹ́ kó rí ojú ẹ̀ hmm. ah! ayé le o. ète àti ọgbọ́n burúkú wà nínú Julius àbájọ tí ó fẹ́ fi orí àgbò méjì wọ kótó kan náà. Yes. Hmm. Hmm èyí yìí ẹnì mi kúkú gbà fún tẹ́lẹ̀ mi ò fẹ́ èyí ni máa bá ogun ẹ̀ jẹ mo máa fídíò kọ́ pẹ̀lú ẹ̀ ní alẹ́ yìí mo fẹ́ mọ ojú ẹ̀ mo fẹ́ mọ orú èèyàn tó jẹ́ I want to know him. ah Yumi Bali, give me one video call or why? I just want to know him. I want to see his face. No, don't, don't waste your time. Jared and block her. Àbí kí ló rò? Seems to be a mistake. What? nǹkan tí mò ń sọ yìí rẹ̀ lókè à àwọn ìbárisà lọ́jà tó dáńgájá lọ́bẹ̀rẹ̀ dáadáa kí ló dé nínú àwọn òṣìṣẹ́ tó ti pẹ́ ṣe iṣẹ́ wọn ni báyìí báyìí tẹ máa fẹ́ ní ọmọdé tẹ máa fi ọ̀bẹ ìdí iṣu don't tell me that my friend what are you saying so gbogbo ọ̀rọ̀ tí mò sọ látàárọ̀ fún ẹ kò yẹ kò yẹ ló mo dẹ̀ mọ́ pé ó yí ẹ gbogbo ẹ̀ ló yí ẹ dáadáa lúkìá gbogbo nǹkan tó rò lọ́kàn gbogbo ẹ̀ ni mò ń gbọ́ sétí mi báyìí ó mọ nǹkan tó ṣe náà gbogbo yín pátápátá ẹ mọ nǹkan tẹ́ ṣe náà ó rí pé kà ní ọ̀dàlẹ̀ tẹ̀ ní ṣé wọn sanwó ṣẹ́yìn fún yín ni kò dẹ̀ sí escape route kankan fún gbogbo yín so tó bá mọ̀ òun rẹ̀ á bẹ́tà kó jẹ́wọ́ ó ti yẹ mo mọ nǹkan tí mò ń sọ ọ̀gbọ́dọ̀ mo mọ nǹkan tí mò ń kà ń bí kí ló ń kí ló ń sọ fún mi kí ló kí ló ń sọ tó tó dùn lẹ́nu ẹ̀. máníjà ti sẹ́kítì wọ́n ti ṣe mítìn kan kó tó di pé wọ́n pè mí sí i. ìwọ náà bá bá ọba bá wọn láńdẹ àná ẹ wọn pè ẹ wọlé ìwọ náà bá pọn wọlá. kì pé bóyá mo dìdí ìfẹ́ bọ̀ wọ́n pè mí ni. wọ́n pè ẹ́ wọn ti sanwó gbà yẹn ọ̀nà bá pọn láńbẹ́ àná lókìá kó tẹ́tí ẹ̀ gbogbo dáadáa gbogbo yín pátápátá lẹ kówó jẹ gbogbo yín ẹ máa pẹ́ lẹ́wọ̀n jọ̀bọ̀lọ bẹ́ẹ̀ bá dá owó yẹn padà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ pẹ́ lẹ́wọ̀n jọ̀bọ̀lọ tó bá mọ̀ ọ́n rẹ á dako tètè tí àwọn tó pẹ́ ẹnu kọ́ wá bí kọ́ máa gbogbo ṣé àzùmọ̀ tó gbà kọ́ wá bọ́n ti máa kó lẹ̀ ìgbà wo lọ̀rẹ́ mi sì kú náà tẹ́tí fẹ́ da ojú ilé iṣẹ́ bolẹ̀ ẹ́ tẹ́tí fẹ́ da ojú ilé iṣẹ́ bolẹ̀ ẹ wá sọ ibi ẹ wàá dáwó padà kò sí problem. lóru fẹ́ mi mò ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ sìn pẹ̀lú Bùsáyọ̀ please manager eh, secretary ó gbọ́dọ̀ jẹ́ kó jáde kó mẹ́ẹ̀ títí tí wàá tún dé èmi pẹ̀lú Bùsáyọ̀ ń bọ̀ mẹ́ẹ̀ sìn sódìgbọ́ má jẹ́ kó jáde kó lọ́fíìsì yẹn ó ti gbọ́ èmi àti Bùsáyọ̀ máa dọ́dọ̀ yìí sìn in another thirty minutes I'm at the bed. Okay, that's all right. sàmú sí màá san owó èmi padà máa dá padà ẹ jọ dáadé àti mọ́ ìwé ti darúgbó àgbàlagbà ni wọ́n èmi mọ̀ tọ́jú wọn jọ. sọ owó iléeṣẹ́ wa ló fi ń tọ́jú arúgbó lẹ́yìn àbí. ẹ má jẹ́ ìṣẹ̀wọ̀ ẹ̀jọ̀. ó ti ṣàwọn eléyìí ó ti ṣàwọn eléyìí ó ti gbọ́. kí ṣe dídé my friend. ẹ wá kí láǹfààní ilé ayé kan náà ilé ayé ilé asún àfọwọ́bà filẹ̀ òfútù fẹ́ tẹ̀ pátápátá ni dúró ná kí ni wọ́n ní tọ́tọ́ fi ń pera wọn lólówó hmm. jọ kí lo jà lólè gan tó fi ń pè é lólè. ọ̀rọ̀ kọ́ ló sọ yẹn ìsọkúsọ gbáà hmm. àbí òun tó bí àwọn àgbà ṣe máa ń pòbí wọn lẹ́ni tó gbé epo lọ́jà òun kọ́ ló lè ẹni tó gbà lọ́jà gbọ̀gbọ̀gbọ̀ òun ló lè akápò ni àbúgbò kan tó sọ ni akápò ni wọ́n nílé iṣẹ́ wọn náà jalè olè lólè ń jẹ́ kò sí kékeré olè. ẹ ẹ wò ẹ wò nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o fẹ́ ti tọ́mọ lọ́wọ́ náà mo jẹ ti sọ bẹ́ẹ̀ nù èmi ìmọ̀ pé bó ṣe máa pàpà rí lélẹ́yìí ṣé tó bá yẹ pé mo mọ̀ pé bó ṣe máa rí rèé máa kúkú ti kówó yẹn jẹ dáadáa ẹ̀ẹ́dì yìí dúró de wọ́n sàkíní má ti kó jẹ màá sá kúrò màá fi iṣẹ́ wọn sílẹ̀ abẹ́rẹ́ ọlọ́run ṣọ̀rọ̀ ló ń sọ ẹ wọ́n máa pa òwe ìròyìn tẹ́ bá ṣe nǹkan tí ò dá tán àwọn tó ní ọ̀bẹ ti gbé ọmọ lọ́wọ́ ọmọ yóò ṣe farabalẹ̀ kó farabalẹ̀ kó ọ̀bẹ tó gbé lọ́wọ́. ẹ fọ́ ni ẹ̀dùn ní ẹjẹ́ ká wọ̀rọ̀ yìí báyìí tó bá jẹ́ ilẹ̀ wà ní ipò tí òun wà ṣé ẹ̀ ní kówó jẹ ṣé ẹ̀ ní ṣe jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ wọn fẹ́ẹ́ bá fi sídi ipò yìí náà kó wa kápẹ́bù àbí. ẹ ẹ wo ẹ wo náà ó ti gba ilé tí mò ń gbé lọ́wọ́ mi èmi náà mọ̀ pé bó ṣe máa rí leléyìí tó wáyé pé mo mọ̀ pé bó ṣe máa rí yìí máa ti kówó yẹn jẹ dáadáa at least máa kó dáadáa tó yẹ pé máa ti fi iṣẹ́ wọn lẹ̀ tipẹ́ mí ní dúró de kán tó sàkí mi gbogbo pọ́pátì ni wọ́n ti gbà lọ́wọ́ mi ilé tó fún mi gan tí mò ń gbé wọ́n ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ mi mi ní ìkọ̀kọ̀ bí mo ṣe dúró bẹ́ẹ̀ mi jẹ́ ní òkú kankan. ṣe àìsàn fún fún fún àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ iṣẹ́ tó ní ó bá mi rí ọ̀rẹ́ ṣe. ṣòro iṣẹ́ tí èmi mọ̀ pé ó wà ráùndì olówó báyìí owó yẹn kéré ó lè gbà. torí ah, lọ́wọ́ tí mo wà owó kòkò kéré o tó jáde sí máa rí bí lọ. owó yẹn kéré o kò dàbí owó tó ń gbà nítorí àtẹ̀lé o ṣé o máa lè gbà fifteen thousand naira ó máa gbà á kò ní ṣọ́ọ̀ṣì. ẹ̀wọ̀n tó ti máa gbà kò sí wàhálà. eighty thousand ló máa fún níbi tí wọ́n ti lé mi. Ah, ah, ó fọ́ ni o oníṣẹ́ fifteen thousand naira ń pariwo eighty thousand ó jẹ́ grab your copy now ah, ṣé màá gbọ́ ọ̀rọ̀ yìí. ó dà ó dà màmá lè jẹ. báwo la máa lọ bá. má jẹ́ kó mọ̀ ọ́. ẹ tó máa padà síbẹ̀ yàrá kí n ṣe é ṣe. wọ́n fẹ́ẹ́ lápapọ̀ wàá gbà náà lè wọ́n ní ṣọ́ọ̀ṣì. ní ṣọ́ọ̀ṣì ló fún nǹkan tó pọ̀ sí. ó wà láàbọ̀. Thank you. arẹwà ṣọ̀wọ́n láwùjọ hmm. ṣùgbọ́n ìjọ tí mo kọ́ ti rí yọ̀mídé èmi ni mo gbà wípé ẹja ju ẹja lọ níbi ẹwà nìyí lè fi ogún tàbí ọgbọ̀n ṣùgbọ́n ẹwà olólùfẹ́ ah, ní yàtọ̀ sí ti wọn kájúkú kásúnà ọjọ́ àbúrò ìtàn ìlú afárá ooru àfẹ́ ọ̀dà bìfọ̀ olùjọ̀gbọ́n wà lẹ́yìn. When I gave you things to um, heal my senses, are really feeling from the strength of desire. Aww. And no issue. Oh, sweet. so, I was telling my wife, no way, this is the Or, I said, you know what? Wow. This is lovely. so nice. so beautiful. Wow. Oh my God, Femi ò ní pa mí. Ọwọ́ ibo ni ọmọ rẹ̀. Ọmọ mo tẹ̀ ọ́, ẹ ṣàbí sí kan. Kúkúrú kàṣà ti dánwó. <laughs> I love you. Hmm. Ah! Ah! Ah! <laughs> Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah mi ìrírí látọjọ́ tí mo ti dáyé o ibi téèyàn ti ń propose tó ti ń fi ríǹgì sí rẹ̀ lọ́wọ́ ṣó gbádùn báyìí fẹ́ mi. òun gbẹ́nu sọ́jọ́ ṣé ìbẹ̀rẹ̀ wèrè ni kí á pélé yìí kí ló ṣe tó ń ṣe bí wèrè wáyé ṣé ṣáàdù ẹ̀ ló fẹ́ fún ní ríǹgì ni àbí spirit kan wà níbi tí wà á ti ẹjọ́ ń fẹ́ra yín tó fẹ́ fi ríǹgì sí lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gangan. wọ́n ti propose Yọ̀mídé lónìí. Ah ó wá bẹ́ẹ̀ ní ọ́fíìsì àná. lè ṣe ni bàbá ẹ̀ mọ́ ń lọ sùn ẹ kàn tí wèrè. ṣé ìtì ìlú tó pàdé ẹ̀ ní àbí kíṣà ìdìbò ìlú ẹ̀dùn wíwo àníbò wí ẹ̀. mo fi òkà ìfẹ́ lọ́wọ́ sísè. ó fi òrùka ìfẹ́ ránṣẹ́ sí Yọ̀mídé. bẹ́ẹ̀ ni ṣé ọdẹ ni ẹ ah, ni. kí ló ní. tí mo mí tí mo sọ pé sọdẹ ni orí mi gan mo tún bèbè sọdẹ ni ọdẹ ni ẹ nà ọdẹ ni ẹ ni ẹ òpònú ni ẹ ni kí ló tó ń ṣe bí dídìrín báyìí. gbadebo ni sùn. rùsùlù wèrè wo kó gbẹnu sọjà rẹ kó jẹ́ kí n sọ̀rọ̀ jọ sùúrù wèrè wo ni kí. sọfẹ bù mí ni àbò máa tẹ̀lé ọ̀rẹ́. kò síbi ṣe ní tẹ̀lé òun náà torí mi lè dúró tiẹ̀ ọ̀rọ̀ òpònú ló ń sọ yìí ẹ ó yẹ kó ti já ó yẹ kó ti já gbogbo bóyá ìṣe àdáadáa láti gbà òfin òrùka fẹ́ ránṣẹ́ sí i ṣé máa fi ring ṣé máa fi ránṣẹ́ sí yàn tí yàn fẹ́ fẹ́ ni ṣé máa fi ránṣẹ́ ni. tàdébọ̀ kọ́tà wù mí wò lè ṣe. òpònú dídí rìn. Ah. mo máa dáyé mi ṣe ọ. ah. ó mà fẹ́ lé wa kúrò gbòòrò mà ní ọjọ́ ajọmọ́rọ́ òkè ẹni where is my friend. láìpẹ́ ẹ̀ ńlá ọ̀fẹ́ dé ọ̀dọ̀ àfẹ́sọ́nà ọ̀fẹ́ mi. ṣé mo kó àti tèmi kíra àfẹ́sọ́nà oríṣiríṣi ẹ̀bùn mi ṣe ń rí ohun ọ̀nì pẹ́ ṣe wẹ́ẹ̀jì. ẹ́ ó tẹ̀ tí tó yìí. ó tẹ̀ tí dá má wọrí o ọ̀dọ́ fẹ́. ọ̀hún fẹ́ mi ẹ̀. ẹ̀ dùn láti rí ẹ lónìí. mo ti sọ fún ẹ láìmọye ìgbà pé alárinà lásán lè mi jẹ ṣe ọ̀rẹ́ mi gangan gangan òun ló wà in love pẹ̀lú ẹ so my name is Julius but Fẹ́mi gangan ló one in love pẹ̀lú ẹ èmi kò fọ́ǹtì lásán mi. I don't seem to understand you. I don't understand. So, Tawani, ẹni tó ti you fi òkúta ìfẹ́ránṣẹ́ sí mi látọjọ́ mi. Ó ní kí ni? Ó ní You ni? Julius, check his hair. Thank you. Koyemi, what is going on. Any, any, any, any. wo. gbọ̀ngbọ̀n bá pọ̀ jù bá pọ̀ jù gbọ̀ngbọ̀n bá pọ̀ ẹrú ìwo ló ń bẹ kí ló máa ń ṣe ẹ. tí mo ṣe ń bá ah, báwo ló ṣe máa róbìnrin tó gbogbo nǹkan fẹ́ bá sọ owó tí ó parẹ́ mọ́ ẹ lórí. who does that? ṣé ìwọ kọ́ ló invite ẹ wálé ni. julius nǹkan tó máa ṣe fún mi jọ bá mi gbé máa fi ọgbọ́n tẹ̀lé ẹ and again máa ṣòótọ́ máa ná sákàǹtì. orí ẹ ò pé orí ẹ ò pé so kémi tún bẹ gbé jáde wàá máa yọ tẹ̀lé wa lẹ́yìn irú ayé wo ló ń gbé yìí náà ó ṣe dẹ̀bá ó ṣan ó ṣan gidi ni o. please now please tó bá ṣe lè tó bá ṣe ibi tí mi mọ mi ò gbé ah, mi ò fẹ́ gbérú ayé tó ń gbé yìí this is terrible. ah mo ti gbọ́ tiẹ̀. Yomide ó dé bí kọ̀lù ẹ̀ kò jẹ́ kí n explain fún ẹ bẹ́tà why why Yomide ah. oh God ah Yomide kò yẹ kó máa ṣe báyìí fún mi. Eh! Julius. Julius. Well, honestly speaking, you go understand the concept. Even though it's try not to understand it. There's no way I'll be with someone I don't know. You know, see me, you me, love her now, me, me feeling this <sighs> one. I can't. Ìwọ ni mo mọ̀, ìwọ ni mo bá sọ̀rọ̀, ìwọ ni mo love. okay you know what kò possible mo ní kò gbàgbé nípa gbogbo yẹn ṣé mo lè pè é fídíò kan why a ní kò fìyẹn lẹ̀ Julius come on now I'm going to call you. tí mi máa gbà yẹn pé ah, bóyá ọmọ yẹn yes àwọn ọ̀rẹ́ náà kò ti sọ tẹ́lẹ̀ wọ́n ní ẹ̀yin méjèèjì fẹ́ra yín amúṣúdẹ̀rí ti fẹ́ mi kò sí nǹkan tí Fẹ́mi máa fọmọ ìṣe tẹ́lẹ̀ Fẹ́mi máa lóòzọ ọmọ yìí ni kò sí nǹkan tó fẹ́ fi ṣe. àmọ́ àpárọ̀ mo ti ní sọ̀rọ̀ sort of feelings fọmọ yẹn ojoojúmọ́ calls mi everyday video calls ó ti pè mí bẹ́ẹ̀ mẹ́ta lé fúnra ẹ̀ ló fẹ́ lára ẹ̀ sọ pé òun òun gbé kọ́ fẹ́ mi mọ́. ṣé máa gbé kọ́ fẹ́ mi pẹ̀lú bí fẹ́ mi ṣe ṣe ṣé bí èèyàn ṣe ń fẹ́ obìnrin ni fẹ́ mi ṣe ń fẹ́ obìnrin tó wọ́n máa ṣe bí ìdìdìrín tó bá ti róbìnrin. kí ọmọ fẹ́mi tí fẹ́mi bá wá ká ìwé àti ẹ̀kọ́ kí ló máa máa rò lọ́kàn ẹ̀ báwo ló ṣe máa fi ìwé. kí ló fẹ́ ṣe jọ sọ fún mi tó bá káwọ àti ẹ̀kọ́ kí ló fẹ́ ṣe kò sí nǹkan tó máa ṣe èmi máa yanjú àárín yẹn. ó sọ bẹ́ẹ̀ máa bóyá bóyá máa try ẹ̀ eh, torí ká má parọ́ wife material ní kẹ́ ọ̀yọ́. èyí lọ́ládé yẹn mi rẹ̀ pé tí ojoojúmọ́ ló máa ń gbé mi ṣépè lórí ọ̀rọ̀ Yomide. wọ́ọ̀rì tó o bá nífẹ̀ẹ́ ọmọ yẹn lọ fún. ìfẹ́ kìíní nìkan. ṣé inú ẹ ti wá dùn báyìí ṣá. àgbà ní àṣà ń ta fi ìfẹ́nú ẹ hàn sí tó lè mọ̀ kó má pẹ́ o. When you love someone, show your love, don't be love shy. Oh, Actually, ó mọ̀ pé ọlọ́run kò wò pé kí ni jẹ́ ẹni tó mọ̀ ọ́ sọ ọ̀rọ̀ kò dé tó bá mi kó àmì gbogbo àwọn orin rẹ̀ tó mú ìfẹ́ ṣàlàyé that kind of situation. Ẹ̀kọ́ so forget about everything. Èmi ò plan ẹ̀ bẹ́ẹ̀ o, ọlọ́run ló plan ẹ̀ bẹ́ẹ̀ o. Kí ló fẹ́ máa dùn mí? kí ló ti Julius ò lè yarí kanlẹ̀ ní ọmọ tí mo ti fún ní òrùka ìfẹ́ mi. wo ọ̀rẹ́ ọ̀gbẹ́ni Fẹ́mi kò ń di du erémọdé lásán ni Fẹ́mi ṣé bí wọ́n ṣe máa ń fẹ́ obìnrin ni wọ́n ṣe máa ń fẹ́ wọn yẹn. àti pàápàá ká pẹ mọ́nu la ká sì sínú làṣà ó kọ ẹmọ́ náà sì lẹ́mọ́ lọ ṣùgbọ́n rẹ̀ ni Julius ìwọ́de ló gba àwọn méjì sínú ilé ó yẹ kó mójú kúrò bẹ́ẹ̀ ni sórí obìnrin jàpá tí wọ́n fúnra ẹ̀ lọ wọ́n tún ráìsàn tó ń ṣí ẹ́ gangan ni ká mójútó ná. àìsàn mo wà òkè àìsàn kò ṣe mí ọ̀rẹ́. ìwọ ò lè mọ̀ ìwọ ò lè máa wá tá a wà lẹ́gbẹ̀ẹ́ la máa mọ̀ pé àìsàn ń ṣe ẹ́ ẹni tí nǹkan bá ń ṣe ò lè mọ̀ pé nǹkan ń ṣe òun. yes dúró ṣé bí wọ́n ṣe máa ń bá obìnrin sọ̀rọ̀ tí wọ́n ṣe máa ń bá wọn ṣèfẹ́ ṣé òun ni wọ́n ń bá wọn ṣe yẹn. sọ fún mi ṣé bẹ́ẹ̀ ni kì í ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ láti ìgbà tá a ti wà ní skul náà bó ṣe máa ń ṣe nìyẹn ó máa ń fẹnu fẹ́ wọn ni tó bá ti rí kan ẹ mo ti mélè tó bá tuntun rélè èmi ni mo ń fẹ́lè gbé máa ń fẹnu fún àwọn ènìyàn tó yẹ pé òun dẹ̀ nílè lọ bá wọn sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ yín gbogbo nǹkan tíyàn dẹ̀ ní lọ́wọ́ tíyàn lè fi fẹ́ obìnrin lọ́lọ́run jogún fún ẹ bàbá fi ogún lẹ̀ tó di pé wọ́n lọ ó lówó lọ́wọ́ ó lẹ́ṣin ó dá lọ́mọkùnrin náà pé o ò ní kankan bẹ̀ tó o lè lò lẹ́yìn kó kàn máa fẹnu sọ fún wọn pé èmi ni mò ń fẹ́ èmi ni mo fẹ́ ìyàbọ̀ èmi ni mò ń fẹ́ rí sí o ò dẹ̀ ní fẹ́ wọn gangan. wo ọ̀rẹ́ fọ̀rọ̀ obìnrin lẹ̀ jẹ́ àmójútó nǹkan tó ń ṣe tá a bá ti mójútó yẹn gbàgbé obìnrin yapa. máa ṣiṣẹ́ lórí rẹ̀ but kò sí mo ṣe fẹ́ máa fojú Julius àti Yomide inú mi ò ní dùn. ọ̀rẹ́ fìyẹn sílẹ̀ fìyẹn sílẹ̀ gbogbo tó ń ṣe náà nǹkan bí ọmọ kékèké ni inú ẹ̀ wo ni ò ní dùn gbàgbé ń pa yẹn ìyẹn ti lọ nìyẹn ṣùgbọ́n táwọn bá ti mójútó nǹkan tó ń ṣe wọ̀ obìnrin yapa tó máa fẹ́ ah, gbogbo ìjára ẹ̀ jára ẹ̀ ìfẹ́ kí ni má sọ̀rọ̀ ẹ̀dá gbọ́mọjó wọ́wọ́ ìjọ jára ẹ̀ ah, jára ẹ̀ bọ́ọ̀rí agbọ́mọjó ó ní bọ́n ṣe ń ṣe wọ́n fún rédè mà wá gan àwa gan tí ò tiẹ̀ ṣe pé bóyá a níṣẹ́ jù lọ́wọ́ à ń fọ́ láti tiẹ̀ mí gbòòrò à ń kọ́nu sí wọn tá à ń fẹ́ wọn mélòó mélòó tí wọ́n fúnra ẹ̀ mọ̀ àwọn aṣọ tí màá fẹ́ pọ̀ bọ́bọ́ ìnáwó níjọ. bọ̀gbọ́n bá pọ̀ jù lápọ̀ jù bọ̀gbọ́n bá pọ̀ jù lápọ̀ jù ó ń pọ̀ lọ́gbọ́n Actually. Actually what? I just want to go out. Ah. It's not going out. Oh my god! Julius, what is this? What? You betrayed me. Uh, oh. betrayed me. Oh, Donye. Lọ́nà mo gbà betray. Yomide, you! Um, um, what's your name? Kí tẹ lórúkọ ẹ náà? Um, Fẹ́mi or whatever it is, what is the problem? Àwọn ọlọ́gbà ti ṣe ṣe mọ̀ lọ́dún sí. Ah. Eh? that. láti wo ìbùfẹ́ you mo ní sí ẹ̀. Ife olùṣòwò ló ní sí. Ṣé o ṣó ẹ ni? Ṣọ́ ó yà wèrè ní tó o ṣe rè. Ah Julius, ilé máa gbà me eh? Wọ́n gbà mí, mi ò lè gbà ẹni. O ò ní gbádùn. Níwọ̀n lòṣì. Eh? Yọ́mídé. Cemile! Cemile! Cemile! Ferdi! Cemile! Gel. Kilo ne kilo sene? Mutlu bayım. O şekilde. Mutlu bayım. ọmọ tó sọ ṣá ó payọ àbọ̀ mọ nǹkan tó jábọ́ lẹ́nu ẹ̀ báwo ló ṣe ṣe báwo ló ṣe ṣe ìwà àtúntà ni inú burúkú wo ló ṣe ẹbí ẹnu ó dẹ̀ mọ mọ mọ bó ṣe fi lélẹ̀ irú inú wo ló ń ṣe ẹbí tó lọ àná ebi ebi tó ti ṣẹlẹ̀ ọwọ́ inú abẹ nobody kò sí ẹ̀kọ́ lọ sí bó tẹ̀ ṣe ń bọ̀ wò tí sọ fún ẹ̀kọ́ kan. Supreme Court ní Supreme Court. Ó ṣẹ̀ṣẹ̀ náà. Bẹ́ẹ̀ni, gbogbo ṣì ń bí. Má sọ. Ẹ̀yà ọmọ nǹkan tó máa sọ. Sáṣọ tó wọ̀ nígbà tó wà. Aṣọ yóò. Bẹ́ẹ̀ni sá. Ẹ̀yà a máa sun aṣọ yìí. Wọ́n máa bọ́ aṣọ yìí, máa fún ẹ láṣọ náà. A máa sun. Ó ti yẹ òkè ilé tí kẹsì bàbá mi sọ bí ẹni gbọ́dọ̀ sókè àwọn afarabalẹ̀ ṣàlàyé bọ sókè bọ o ti sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀. ibo ló ti ṣẹlẹ̀ ibo ló ti ṣẹlẹ̀ kí wọ́n lè ṣe ṣẹlẹ̀ tí wọ́n ní yọmí dé wá àwọn náà ni wọ́n ti yọmí dé wá èmi ò rí níbi tí obìnrin tó bá ti ń fi èrú gba ìbùkún. tó ah! ní sùúrù wọ́n ní ìgbà tí olè dé olè wọ ọkọ̀ ọkọ̀ àti. Tẹ́lẹ̀ wọ́n fẹ́ máa tọ́jú ju wọn bí. Tẹ́lẹ̀ fẹ́ máa tọ́jú ju wọn. Wọ́n tẹ̀ nígbà tó gbé Julius the hospital. Ọ̀rẹ́ ló kù kí ló fẹ́ ṣe báyìí o. mo fẹ́ ṣe ju kíkan lọ sọ́dọ̀ àwọn Julius lọ. Ìmọ̀ náà wọ́n mi wọ bí kọ́kọ́. Tí bá ti wá mú gbogbo sílé hot lélẹ̀ mi á lè wá wọn lọ. a lè wá wọn lọ. Kí ló la fẹ́ ṣe báyìí? Ìwọ́n mi. Ní ẹ̀ka ló wù jù ú.

àti Julius Ẹlẹ́fẹ̀ẹ́. Ah, ìfẹ́ wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o rí Julius ò láfẹ́sùnmọ́ kankan tẹ́lẹ̀ nítorí kò fi bẹ́ẹ̀ ní fi obìnrin ní fi obìnrin ẹ̀yìn ọ̀mẹ́dé náà mi ò máa fẹ́ sọ́nà òun rárá. níbo lẹ́yìn wà nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. ẹ ṣe ilé ni mo wà nígbà tí àlejò dẹ̀ wá ọ̀rẹ́ mi wà wọ́n rò pé ah, èmi àti ẹ̀ṣá lè yẹra fún òde èmi ṣe ṣeré jáde lọ. Hmm níbo ni ẹnì kẹta yín wà jọ. ṣé ni mo wà lójú náà mo ní bá nínú ọkọ ìgbọ ọkọ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ni. ok a gbọ́ wípé dáàdì ti rí lónìí ilé tẹ̀gbẹ́ ẹ̀jọ̀ kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yìí. ìbáṣepọ̀ tó dánwọ́ ló wà láàrin wa à ń bèbè ẹ̀kọ́ sí ẹ̀kọ́ àbúrò sí àbúrò ẹbí sí ẹbí and sábàjá a máa parí láàrin wa ọkùnrin sí ọkùnrin. ọkùnrin sọkùnrin wa at the same time náà inú àwọn olùsọ relationship wà láàrin Yorùbá àti Jesus náà gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́. ta ló sọ bẹ́ẹ̀ èmi ìgbà mélòó ni mo lóye ibi iṣẹ́ ni mo wà ní ìgbà. that's okay that's okay ó tà lè ní fura sí. mi ò fura sí ọ̀rọ̀ ìfàtí àwọn akẹ́ ní ìdìdàbòbò ìròyìn wa báyìí. Um, lórí ọ̀rọ̀ dáàbòbò yẹn um, a máa bó do something about it your security is our priority but ṣe mọ Julius ti kú Yomide ló wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan agbede méjì ọ̀rọ̀ ayé lòun wà báyìí ẹ̀dẹ̀ mọ̀ pé kọ́nà máa mú lára dání because òun nìkan ló lè tọ̀ ọ́ lọ́sọ̀rọ̀ tó wà ní ìlú ọ̀gbani. ọ̀sán ọ̀ṣẹ́ ẹ̀rọ bá yẹ sí i ìyẹn ò kì í ṣe decision tí wọn láti take doctor ló máa sọ yẹn òun ló mọ state of health yẹn ló mọ bí olóògùn yẹn àbíkó lè rí so doctor ló máa lè sọ fún ewúrẹ́ lè rí abẹ́ lè rí but on the other hand um, tá a bá ní any other reason láti invite me na we call you ẹ má sí láti thank you. Um, um, sọ́rí tu o bá fẹ́ fi ṣòro tó pé pé gbogbo ọba ẹ̀rín sì rẹ̀ lẹ́sẹ̀ lọ́wọ́ lábẹ́ omi ẹ̀rín ńlá sì wà lẹ́sẹ̀ lọ́wọ́ lábẹ́. kò kí n fẹ́ ṣe báyìí nìkan lẹ́lẹ́rẹ́ ní táìmù tí mo wà yìí sá. torí ìlú náà lọ Alonso kò lè ṣe à tí mo ń ṣe pàtó gbowó ẹ̀kọ́ lọ́pàá yẹn owó ni àdúrà sí lókè à ṣé kó sọ pé pàtó pa Julius òun nìkan ló wà lẹ. yes. ẹ ẹ tó bá jẹ́ nìkan ló wà lẹ tábà ti tábà ti ni òun ni the only witness tó rí ẹ So that, uh, that is the only way forward. Uh, sir, anyhow, sir, I'm ready. Mo ti lọ I'm tí mo bá ẹ lọ́wọ́ yẹn kí ẹ má bá mi ṣe lọ́wọ́ yẹn, please. Help me, sir, please. Mo ṣe tó lọ. No, no, no, sir òmòràn tó dájú mọ́tà disney ó ní ṣe tó bá jẹ́ kẹ́kọ̀ọ́ di fúraṣẹ́ yọ̀ọ̀yọ̀ ó lọ hmm, yọ̀ọ̀yọ̀ ó lọ tó bá tẹ̀ fúraṣẹ́ àmì barista kò tẹ̀lé káwọ́ sẹ́yìn lójọ́ fún everybody. ọmọ tí kò tí mi ti rí la. Yes, sir. Aago ń gbé inú ọwọ́ nígbà àtijọ́ wà lọ́rọ̀ ìjà níbi ìjà lọ́la ni. Ilé ọdún gbogbo àlẹ́ máa ń bàjá. Ẹ̀jẹ̀ wípé ìyẹn ló wá fa ìdùnnú tí kò tán mi tó wá jẹ́ kẹ́ kí ló ṣe ní. Akẹ́kẹ́ ṣí mi bí akẹ́yìn sọ tẹ́ fi ṣe nǹkan tẹ́ wá ṣe fún ọ̀nà ìsìn. Ọ̀rẹ́ your friend. Àmọ́ police police is my friend. Oyemi and bail is free. Ẹ bẹ́ẹ̀ Very free. Very free. Sir, kò mm jẹun gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe sọ wọ́n ní àwọn àtẹ̀yìn máa ń jà well but a gbọ́ pé gbogbo ìgbà ló máa ṣe sí àti pé ẹ máa ń jowó gan. ṣe é fọ́tò mi táwọn hmm. ọkùnrin wa ọkùnrin tó wọlé ju kó lóòrùn ìyàwó rẹ. of course of course you see yeah àwọn owó kan wà tó jẹ́ pé wọ́n á débi tó máa ń gbóná lára rẹ̀. gidi ṣe ìkádìbí yẹn kẹ́rìbó láti pọ́ǹtì yẹn gidi gidi gan because nǹkan tẹ́yìn yìí ń sẹ́yìn àti ṣe ẹ̀kọ́ fẹ́ halẹ̀ ni ẹ̀ mílẹ̀ lè kó máa dé pé ẹ̀mí ń bọ̀ ẹ̀ fẹ́ ṣe débẹ̀ yẹn i mean we understand perfectly pé owó yẹn bẹ́ẹ̀ tí mo fẹ́ bí ọgbà ọmọ mi lọ́wọ́ àná ló ó ṣáájú. jẹ́rí jẹ́rí ẹmu tó ń lọ láìkọ̀ lọ́dẹ sọ́sà ọlọ́run kan sọ pé ọlọ́run ló mi. Hmm. ẹ̀yin náà tẹwàá sọ́nà tẹwàá ju owó tẹwàá tarẹ̀ ẹ̀ mílẹ̀ lè dé dẹ́ i understand àwọn ọmọ ọlọ́run ọjà yẹn. excuse me sir ǹjẹ́ ẹ̀ tí a ti ẹ má fi ilé ìlú kí o kò dé bẹ́ẹ̀. alo tọ tọ jẹ́rí jẹ́ pé ọwọ́ ọ̀tún ọmọ assist ọwọ́ òsì kò sí ìkọ́jọ́ jọ tí extra ti sọ̀rọ̀ náà. kò yé sometimes ọbẹ̀ tí o ṣe wà opposite pé ọkọ̀ tẹ fílẹ̀ ní gbà kí àwọn obìnrin yẹn save rẹ̀ ìyá mi tó bá dàgbà wọn àwọn á rescue yìí lọ. àwọn ọmọ ní ìtò owó yẹn lè fi fẹ́ west fine you understand me. thank you. thank you. Mm, Thank you. Ẹ ṣé gan. Thank you. Yes, sir. Ẹ ṣé gan. Yes, sir. thank you. can I go, sir? Thank you. Thank you. Thank you. No, no, no, no. Uh, thank you so much for this. Uh, so, Así que no, kí ni ìdánilójú fún wa yìí because oxygen ló ṣe ló ṣe ló máa ń lò ṣe àgbẹ̀ rẹ̀ lọ́wọ́ àti ọ̀dọ̀ ìgbà ẹ̀rọ̀s sọ́ọ̀dù so I want to do my instruction I want you to abide to it to the last letter so owó ìjọba mi private world yes yes mi ò gbọ́ anybody lọ́dọ̀. Alábísẹ́ lọ́dún ìwọ ni wọ́n kó máa yọjú sí i kó máa mínísítà àwọn communication rẹ̀. Ewu táwọn ọlọ́pàá bá wá, you have to be very very until they meet her. Okay? Ẹ̀yà ìfọ̀rọ̀ tó máa ń bá náà tó mọ̀ wọ́n, wọ́n sì tán àfọwọ́n pẹ̀lú ẹ̀. Okay? Stay there with her until everybody leaves the world. Don't let her be alone. Ṣé? Ṣé? Thank you. Hep bu şeytanlar. Şıkalı var ya bak olsun. Erse teyli. Erse teyli var ya bak olsun. Màálù sọ pé mo lọ kí n ṣe lóòrèkóòrè. Nítorí pé wọ́n ti ti ti ó máa wúlò fún mi, á dẹ̀

Ah, not possible. Thank you, Lord. wípé ìwọ ọ̀nà máa ń wà pẹ̀lú ẹ̀rọ ìrètí. Tí wọ́n tún lè lọ. Àwọn olùsùwà wà láti ṣùgbọ́n.

Then the man got said, one good person. Okay, nǹkan tí ẹ sọ fún wa sí pé ìbéèrè wa ti pọ̀ jù. Níbi náà sí. Tábà tún ìkọ́ni máa fẹ́ Foundations of Prophet and tó uh, fẹ́ gbò tán a máa fi owó tán a ti fi ikú dẹ́rù bá that's the way out nǹkan tèmi bílíìfì pé a lè ṣe nísìnyí nìyẹn a bá ti fi owó tán a dẹ̀ jẹ́ kó mọ̀ pé ikú náà wà ńlẹ̀ ó ti yẹ so a lè dance to our tune so nǹkan tí èmi fẹ́ ṣàlàyé fún ẹ yẹn. sá gbogbo ọ̀gá tó bá ní ká fi gbà wọ́n wà òkè pẹ̀lú ẹ̀ ìfà tí nínú owó yẹn náà bẹ́ẹ̀ ni lẹ́mọ̀ tẹ́ ṣe máa ṣẹ́ pìtẹ́. sá ṣùgbọ́n bọ̀ sá mo ti rí i pé òun náà sì bí a dẹ̀ ní fẹ́ kẹ́nikẹ́ni sí ẹ ó ti so not fi ọkùnrin rẹ i told you I'm going to handle it ìrántí gbọ́ my hand, ẹ nǹkan tí bá ní kò ṣe kí wọ́n ṣe ìrántí gbọ́ má jẹ́ kí ẹ̀rọ ọkùnrin ṣe please o lẹ́wọ̀n ọ̀dọ́ ẹbí mi ẹ bá bẹ́ẹ̀ ò kì í ṣèyàn bẹ́ẹ̀ sí. tó bá dẹ̀ kọ́ntínú láti máa máa gbọ̀n bó ṣe ń gbọ̀n yìí àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní fura sí ẹ àbí kò yẹ ṣíṣú fi gbogbo nǹkan lẹ̀ fún mi ẹ ìtàpá ti gbogbo fún nọ́ọ̀sì yẹn a mọ bó ṣe máa pa yọ̀mí dé gbogbo nǹkan tàdé tó wà nílẹ̀ yìí á dẹ̀ di. sister rẹ̀ báwo ló ṣe mọ̀ sí. kò ṣe pé mo mọ̀ ọ́ lórí fún ọ sójú ìgbà tí mo dé láti sùn ni sísá mi sọ̀rọ̀ wọn fún mi ní gbogbo gbàlá méjèèjì máa sọ̀rọ̀ lórí fún mi. Now let me take you back. So my ex and wife go to graduate school in Italy. So they were all out. Joshua is so funny. Ìgbàgbé ìjà ọlọ́jà lójú àbí kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ separate nǹkan tí mo notice ni wípé bọ́lábọ́lá ọ̀la gidi gan. So ìjà máa ń sábà wáyé láàárín àwọn àti sìstá mi ló ní kálukú ṣe pínyà. Ok, tá a bá ní nǹkan mi tá a bá fẹ́ bí ẹ, a máa wá. Ẹ jọ sàn, ẹ bá mi bọ́ọ̀lù mi sùn, kò jọ láti gbà tí ṣẹlẹ̀ yẹn ti sọ. Ṣé tẹ̀wá lọ fún mi ní ṣe yẹn ti sọ? Wọ́n kí ló ṣe ẹ́ tó jẹun. O fẹ́ sọ̀rọ̀ ní méjì mọ́ wa lọ́wọ́ ni. Your sister will be fine ó wà under serious care wọ́n ń tọ́jú she will be fine tí wọn náà bá jẹun sí ó di méjì nìyẹn ẹ ní láti jẹun náà. jẹun tó gbọ́ yẹn will be fine ẹ tó wọ̀rọ̀ òbí wọ̀ ṣùgbọ́n if you have anything you can that's my direct number only for you. ìkọ̀kọ̀ mi lójú lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀. gbàgbàgbàgbàgbàgbà owó pẹ̀ ti pọ̀ jù bá mi lórí tì yìí actually ó yẹ ká jọ débi tí mò lọ ni ọ̀dọ̀ fẹ́mi mò ń lọ tó bá ti lórí tì yìí jọ bá mi gba um, twenty five k ló kúkú gba thirty bó lè ti wà dáadáa fún wọn pé weekend la wà yìí so tó bá ti gbà tán gbé báńkì báńkì yìí kò jìnnà sí ọ̀dọ̀ fẹ́mi wàá wá sí um, nọ́mbà ten ọ̀nàlá street ní adébáyọ̀ ten Ọ̀nàlá street Adébáyọ̀ bike ọ̀kadà tó bá ti pè wọ́n báyìí wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lẹ́. Mhm. kò sówó bike lọ́wọ́ mi. kò sówó bike lọ́wọ́ mi. ó yẹ kí n ní change. lo atm ṣé bí atm wà lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ yọ owó báìkì ń bẹ̀ ṣé kí n kúkú yọ thirty two kí n gba thirty two. But when, when you want to say things like that about Sholu Pia tó bá jọ ọ̀rọ̀ yẹn, o lè bẹ́ẹ̀ sọ̀rọ̀, o lè bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀, o sì lè fà. Apapọ̀ mọ̀ wọ́n sẹ̀, a lọ tún ti sọ fún ta ló mọ̀ pé oníbi jẹ lọ́wọ́. Èmi nìkan náà There's a picture of us in Paul oh, Can I see your phone? ó ní sẹ́ńdà bíi títí tó sọ. Má with anybody ọ̀dọ́ àti báwọn kò you don't have to talk to anybody about it. Hello sir. Okay, what's the problem? What's the problem? Ah, no. Mo sì, ó ti lọ síbi iṣẹ́ ní afternoon You Ibo ìlú lọ àti um, pé màá nílẹ̀ ọkọ̀ ní sùúrù náà ọ̀rẹ́ ò jẹ́ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o tó bá fẹ́ receive call o lè sá sí kitchen or toilet ìmọ̀ àbá gbọ́n nǹkan tó ń sọ jọ ṣé aju méjì lọ́nu ilé mi tí nǹkan bá ṣe ṣé ò lè sọ fún mi ni. má sọ fún mi tí ìjọba káwọ tí mo ní ìgbésẹ̀ mi mo fẹ́ lọ rí o ibi tí mo lè lọ rí wàá wọlé lọ rí o wà dúró síta ní next ten minutes tó bá tẹ̀lé mi pé mo dé make sure pé mo ṣòtìrí ń sìn àǹtí kò falẹ̀ ifá ti ń ṣe ọlọ́run ò jẹ́ mi lẹ́nu ọjọ́ mẹ́ta ní sùúrù kí nìkan tó ń ṣe kankan tó lè sọ fún mi. ṣé wàá tẹ̀lé mi lọ́kọ̀ọ́ lọ. Ah, á tẹ̀lé ẹ mọ̀ pé ọ̀rẹ́ mi náà ni ẹ kò síbi tí máa tiẹ̀ sí. ṣe pè mí pé ẹ fẹ́ rẹ̀ mí àti pé òbí ìbàdàn pọ̀ tó tẹ̀lé rẹ̀ pẹ̀lú kí tí wàá lẹ́yìn i'm so scared sir. sórí ìbọn tó bá gbà ní ibi àwọn ẹṣẹ wọn èyí tó bá gbà ká ṣe ń wọn ibi táwa lórí ibi báyìí lọ́dà tó máa ṣe. ẹ sórí mi ò fẹ́ kó ẹsẹ̀ rẹ̀ fẹ́ kó fẹ́ kó bẹ́ẹ̀ nǹkan tá ti torí ẹ̀ pè wá síbi ọmọ sọ̀kan tó gbé náà ọ̀rọ̀ owó rẹ̀ oníṣègùn tàbí ọ̀pẹ àní iṣẹ́ yẹn àgbègbè fi pé òògùn ọ̀pẹ máa ṣe nítorí ẹ̀ láti ìgbà tó wá sí ojú. torí náà ẹ̀sìn kejì tó wà ní wọ́ọ̀dù ní private ward èyí tó jẹ́ pé wọ́ọ̀dù kan ló ní access. ilé òun sọ. house to the private. I fẹ́ kó bá wa kó bá wa lè kúrò. kí n pààyàn mi dé. ṣé àti pààyàn mi dé. ó ti o. sori tó bá lè ṣe ẹ tíri mi lè. tíri mi lè. kò sí problem ẹ bá ti lóya lóya mo ti rẹ́ẹ̀dì láti bá yín ṣe sá mo ní ṣe problem. for a start àwọn afẹ́rẹ́ wọn kan fẹ́ mi lọ láti jẹ́ ẹ̀ tó bá parí ẹ̀ tó pa yẹn àgbà bàbá sí wọn pẹ̀lú àgbà. ṣùgbọ́n ti yé mi sá. ó ti báwo lè wá ní Oh my gosh. Sori ọ̀rọ̀ tó bá wọ́n sọ pé ò lè ṣe. Dókítà tó bá yẹ kó sọ pé lè ṣe ni. Oh yes. No. No, what a Opo? What are the Opo machine? There is no problem with us. So you got and um, now I know but I had to prepare No problem. Thank you method tó máa lò ló máa bèrè lọ́wọ́ mi and that method a máa sọ fún ẹ níta ó ti yẹ ó simple gan láti padà ṣé ìlú máa padà láti That is fine. Have a nice day. All right, you too, sir. All right. Yeah. Oh, watch out, though. Mind your Okay, sir. Okay. All sir. Sorry, pé àwọn dé smart. Ó sáré gba owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Two months. Sorry pé wo smart yàrá ìdórí owó ṣó mọ̀ pé kò sí nǹkan tó wò lè ṣe tó bá gbé right money wá fún mi wípé kí n mú ẹ kó lọ́nà o ò ní délé. no ah no da o ò ní wò tán tí n bá rí owó tó tówó mélòó lè rẹ wo ẹ lókìá problem yẹn ti sọ o mọ̀ títí mo fi sọ pé ká ṣe meeting bí nítorí pé mo fẹ́ gbé owó fún yín cash lọ́ọ́ tí bá ṣe transfer sí i. Only trace me. Only lè trace mi ọwọ́ ọjọ́ bàbá wa ni ta ló gbúrò fún ṣé wọ́n ló fún. no not me. not you. ṣé èmi ni mo gbúrò fún. no. ọpọlọ ọpọlọ I'm a barrister ọpọlọ ọpọlọ tí a bá fẹ́ gbé ìtùkà ẹ̀ ọmọ máa my, ìkà ẹ̀ ẹ̀ṣọ́ ilé máa fẹ́ tì iṣu nítorí kò smart aṣíwájú tíní lọ́dọ̀ àwa àmì barista náà kí ló ń ṣe gbogbo ọgbọ́n agbárí wa ló wà. Should I go and uh, my wife see? mi mọ ẹni tó wà ní ìjọ rẹ̀ ìfrat kò sẹ́ni tó ní aṣọ rẹ̀ tó ní bàtà ẹ̀yìn rẹ̀ wá. ok ìbàjẹ́ lọ láìpẹ́ ìgbà tí a lòdì tó ti bá kò kọ́ lè sọ dáadáa so that lè bá wa identify down your background olúwa ṣeun. ṣùgbọ́n ní ọjọ́kọjọ́ tí wọ́n bá tẹ ọ̀daràn tó pa ọ̀rẹ́ mi ah ọ̀físà ẹ gbà mí láì kí n ṣe ìdájọ́ fún lọ́wọ́ ara mi. ah táwa ni ọ̀dà àbẹ̀ wà nínú píkṣọ̀ yẹn. kí ló bá mi tra ẹ Julius má ẹ̀fà nílé ayé ẹ tó máa fi kú má ẹ̀fà bá mi tra ẹ mọ́ tí mi ìbá sọ kì í ṣe pé mi mọ̀ kan tí mo ṣe o kí ló fẹ́ fà á náà ó ní kó má wàá aṣọ mi mọ́. kí ni ṣe owó yìí calm down náà. kí calm down. kí ló ní tí mi ò kí ló special náà aṣọ ẹ tí mi ò lè wọ. ó special mi ni kó tó bá máa wọṣọ mi ó lójú tó lè wọ níbẹ̀ má wọṣọ mi mọ́ ni mo sọ fún ẹ yẹn má dì ẹ̀ mi o ọ̀hún ẹ̀sìn wàá rí ìdírẹ́tọ̀jọ́ tó wá sílé ayé. Ah. idiot ẹgbẹ́ mi abẹ́ta kò pe ọ̀rẹ́ níbi tó ti ń gbọ́ kó má ẹ̀fà wọṣọ mi mọ́ ìjọ tó bá ṣe I swear down ó máa regret life by you. Ah. ṣé mo ti sọ fún ẹ pé kí wọn náà máa wọ aṣọ ẹ̀rọ àbí gbogbo aṣọ ẹ̀rọ ní kò máa wọ̀ ẹ̀bùn kí ló special náà aṣọ tí o wọ̀ tó fi sọ pé kò máa wọ̀ ah. Fẹ́mi for Fẹ́mi nǹkan tó ń ṣe no make sense now Fẹ́mi. gbọ̀ngàn ni ọ̀daràn yẹn ìwọ ló wà nínú píktọ̀ yẹn kì í ṣe pé ah ṣé bí aṣọ tó nífẹ̀ẹ́ sí jù ni mo rí àpọ̀yìn sí ẹ̀yìn. gbàgbọ́ kí ni rádàrá tó ń sọ yẹn. rádàrá wo ni mo sọ rádàrá wo ni mo sọ kó sọ fún mi ó kàn fi ojú jọ dìdìrín lásán ni tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ obìnrin pé kò fẹ́ obìnrin lóò kí lè ṣe bọ́ mo mọ ìkánú ẹ̀ mo mọ iye tó tó àmọ́ tó bá ti di pé kó o pààyàn tàbí kó o ṣèkà ìkánú ẹ yóò lé one thousand yóò wọ̀ wọ́n fúnra ẹ̀ mọ̀ kí mo mọ̀ ẹ́ nà yes nítorí Yọ̀mídé ló ṣe pàjùlé ọ̀sán. má jẹ́ kí àwọn ọlọ́pàá gbọ́ ìsọkúsọ tó ń sọ yìí o. ìgbà wo ni má kó nìkùnà jọ ìgbà wo ni gbogbo òlú òní gbọ́ igbó wọn ló pa ọ̀rẹ́ ẹ̀ ṣòro pọlọpàá nìkan ni mo máa sọ fún ni òórùn olófòfò ń ṣe oní kò jẹ́ pé gbogbo òlu ni mo máa kéde ẹ fún pé ìkà ọ̀rẹ́ ni ẹ tó pa ọ̀rẹ́ ẹ ni ẹ you are a criminal ìwọ ló pa ọ̀rẹ́ ẹ Gbàdébọ̀ ọ̀dà tí o máa ń ṣe wọ̀ ló pa aṣọ tí à ń sọ̀rọ̀ pa yìí ibo ló wà ọjọ́ òun ló ti wọ̀ Gbàdébọ̀ gbẹ́nu òṣìṣẹ́ ìjọ àwèrè wo ló ń la inú oṣù ẹ̀ tó bá ti tó bá ti ṣèkà tó bẹ́ẹ̀ máa ń la skul náà rè tó bá ti ṣèkà tó bẹ́ẹ̀ máa ń la inú rè àṣírí ẹ̀ ti tú ìkà. ìwọ ló jẹ̀bi ìwọ ló jẹ̀bi hmm. kárò tí bá sọ kò má nílò ọ̀rọ̀ yìí wá lẹ́yìn kò wá tán. torí ẹ̀kọ́ wọn sọ pé à wàhálà èdè kò ju owó ọjọ́ orí. ó tọ́jú mi ní lálágbọ́ tí bá délé máa ròyìn mú. màá ròyìn fún mi. ìfọwọ́ lágbo náà kò má bọ̀. ó dàbí ajá tó lọ sí ilé ẹ̀kọ́ mi. ah! kí ló máa ń ṣe àwọn ọlọ́pàá nínú ayé kan náà no because mi ò understand wọ́n máa ń ṣiṣẹ́ tiwọn náà. ìyá pẹpẹrú wọn ò pé. Eh, no no no no as in ṣe jọ ṣe kí ni ẹ̀ṣẹ̀ tó ṣe gangan gangan gan tó fi fìyà jẹ tẹ́lẹ̀. ewu kí ló máa ń ṣe ẹkùn lórí wọn ah, wàá kọ́ dédé sọ̀rọ̀ míì wàá sọ̀rọ̀ tí o make sense ara tọ̀ hmm. ṣé o máa gbé bí bí bí bọ́lá wọn ṣe wáyé o máa gbé x ló jẹ́ sọmọ yẹn. and so. ọmọ yẹn ọkùnrin náà tó náà sọ fún mi ta lè yàn tí wọ́n máa mú as suspect bọ́lá wọn ni wọ́n máa mú. Hmm. ṣùgbọ́n ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ ìgbé kí ni ìwòjú báyìí lọ tó bá ju báyìí lọ ni àdúgbà níbi tá a wà èèyàn tó ń fẹ́ sìn tó fi ṣe boyfriend ń sìn kò sẹ́nibọ̀dì tó mẹ́rin tó pa hmm. ṣó mọ̀ wípé bọ́lá wọn gọ́gọ́gọ́gọ́ làwọn ọlọ́pàá máa suspect pé òun ló pa ni. ìjọba sọ pé èmi ló máa jẹ prime suspect. obviously wọlé. torí wọn ka mọ́bi tó ti ń fọ́gi mọ́ wọn lórí àná. ọ̀ṣẹ́ àbí no ẹ jẹ́ ká máa bísí náà tàbá ń sọ̀rọ̀ náà. ẹyẹ ìyá ìjọ ṣe ìbéèrè ò fàyà. ẹ máa mọ bọ́ wá. láti mọ̀ pẹ́ńbẹ̀ ẹ̀yìn ní ìtura wa wò mí. àwọn méjèèjì èmi àti òun àbá wa mú ẹ. ọmọ kan ṣe é gbé. kò ní yí ẹ torí pé kí n àgbọ̀dọ̀ pọ̀ lọ sí station bẹ́ẹ̀ yẹn because ó kẹ́ ń sìn ìwọ nìkan ló lọ ń sìn hmm. omi ọjọ́ tó lọ station tàbá pé mẹ́ta lọ ń sìn wọ́n á wá open case mi fine case wọ́n á ṣe wọ́n á wá di wọn wọ́n á wá di èmi náà from there bóyá three months four months ó ṣojú mi hmm. ọ̀sẹ̀ kan ní station. Hmm. demo demo lọ́dọ̀ má bínú demo so òun tọ́lá ti sọ wípé èmi nìkan ni mo máa fi sítọ̀ rẹ wá igbó onílù àbí. kó máa lọ wọ reason yìí ni tàbá pọ̀ jù ní à ah, investigation tí wọ́n máa lọ́gàn tí wọ́n máa investigate àwa náà. wà tó ní torí social distance. òun ah! hmm. máa lọ wò ó hmm. máa lọ wò ó. ìwọ máa ṣe mí kí ni máa kí ẹ. mi ò ṣe ọmọ bẹ́ẹ̀ mi mo nífẹ̀ẹ́ ju mi ṣe. Ah. Ah. Eh. ká máa lọ pọ̀ ju station yẹn kò lè yí ẹ̀ ẹ̀ yóò wà bẹ́ẹ̀. broda. ah, wo ẹ ẹ ní bínú sí mi ni ṣe rí èmi náà kì í ṣọmọ bẹ́ẹ̀ ń gbòòrò ká ní kí n ṣe wé ènìyàn tọrọ owó lọ́wọ́ mi màá fún un torí kò sí owó púpọ̀ lọ́wọ́ èmi náà nínú mo kò sáré wá gẹrun ni ẹ má bínú jù. ọ̀rẹ́ ni wáyà báwo lọ́dún ìyàwó àtọmọ́ ń kọ́ tí wọ́n jẹun dáadáa bẹ́ẹ̀ni. mọ́tò yín yẹn kọ́ṣẹ́ ti ṣe mọ́tò yẹn. bẹ́ẹ̀ni sá. ṣé mẹkáníkì ẹ̀ sì ṣe wèrè fún yín. kò jẹ́ ṣe. ẹ fọ àwọn ẹ sọ fún pé àwa wà ń bẹ̀. ó ti. ẹ wò sá. aláìtọ́lá ẹni ló gbé mẹ́tò báwa sọ̀rọ̀ ọkùnrin ni wọ́n rà bàjẹ́ lọ́sílẹ̀ làálà fẹ́ lọ jẹun ó ti yẹ bá a kúnyàwó ẹ̀ kókó bá a ṣẹ̀ṣẹ̀ múlẹ̀ àtọ̀bẹ̀ gúsí. ṣé o kò ṣẹ̀mí gan ṣá. ṣerú àfòrúsọ òun ìjàgbé rẹ. má ṣe ẹ wò sá má ṣe bẹ jọjọ tó lọ ẹni kọ ẹ wo ẹ jẹ́ kí n sọ ọkọ mix up rẹ o bẹ́ẹ̀ ni ní ní ní ẹ̀ṣẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ tí mo sọ mix up ló wà mẹ́mi ṣe twins. bẹ́ẹ̀ni sọ o gbé mi nìgan lé nìgan o láyé ah. pàtó wọ́n ti bí mi mo ò yìn báyìí láyé mi rí ah. wọ́n yọ lóúnjẹ o gbógun fún mi o gbàyàn síwájú ẹ̀lọ́bọ̀ ìgúsí ojú àgbà tébù wọ̀tà wà ń ta yín ah. ó dùn mí gan o. ẹ máa ń bínú ẹjọ́ nítorí tọ́lọ́ ṣẹ́ni èmi pa mí bọ̀ mo jẹ́ ní kí n yàgbé kí n jẹun kí n lọ jẹun ní mo fẹ́ wọn láti ìdìbò bá yẹn jẹ má bínú ẹjọ́ jọ jọ. wo mo fẹ́ fún ní fisa China bọ̀dọ̀ pé kòrò tó wà ń ta òun ẹ̀ kúkú ẹ̀ sí ṣùgbọ́n eléyìí. Eh máa fi ràn ẹ́ lọ́wọ́. Ah, ẹ wò sá ẹ má ṣe mẹ́sà ẹ jẹ́ máa ń tàṣírí onígbẹ̀jọ́ ń tóró tọ́lọ́ ẹ má ṣe mẹ́sà. bẹ́ẹ̀ni sọ. yes sir. èmi ẹ́mbásì ọmọ alájà máa fún ọ lílé. ọjọ́ ìdókòwò fọlọ́. ẹ má jẹ yá. Thank you. one thing is I'm really you, tó lójú ọ̀dọ̀ mọ́ta ọmọ fẹ́ kí ṣe kíni kan fún mi tẹ́ bá jáde lẹ́jọ́ mẹ́ta mi fẹ́ kí n pẹ́ńtà a máa jẹ́ kí ilẹ̀ máa ṣùkẹ́ tó wọlé mi wọlé wà tó bá ti ṣe between five thirty six six thirty yẹn ti máa lọlé tẹ́ bá dẹ̀ strange movements around you bóyá ẹ notice clear on kan wọn péjọ méjì wọn wò yẹn anything suspicious ẹ still not láti tètè pè mí wherever you are ẹ kò pè so we will get in touch with you okay? it's good and for us then another time mo sọ̀rọ̀ pé ẹjọ́ gbígbọ́ ọlọ́kùnrin tẹ́ bá máa bá mi wá láti gbàdégbò ní kẹfà mi wá. àtòkù àtàyè ọlọ́run àfọwọ́ rẹ̀ ọlọ́run àfọwọ́ rẹ̀. inú mi máa dùn. hey that reminds me are you talking to any other person apart from us. no. ṣé lẹ́nu mi tẹ́ ẹ̀ ń bá sórí àtọ̀ sí mi ni i mean tó yẹ pé ẹ̀ ń finú hàn àbí ẹ̀ ń finú tán gbogbo sẹ́tà ń gbé àbí ìdáfẹ́ gbé ẹ mọ̀ ó possible kẹ́ ní olùbádámọ̀ràn bẹ́ẹ̀ nìkan tẹ́ fi ṣèjìká tẹ́ má sọ̀rọ̀ fún mi ṣé ẹnì kọ̀ọ̀kan wà báyìí jẹ́ pé ẹ̀ ń jẹ́ kó mọ discussion wa ilé bẹ́ẹ̀ ni ìrìn nìkan gbàtẹ́ pè mí lẹ́ẹ̀kan lọ mo observe pé ẹ wà ibi tẹ geota ibi tí mo geotry ṣe a ní ìrọ̀lẹ́ wà lábẹ́ tẹ́tí mi kọ́kọ́ ṣẹlẹ̀ tẹ́tí mi. ọ̀fíìsà ẹni tá a sọ náà bá ẹ best friend mi ẹ̀rù ń bà mí. sọ ẹ máa wọ we'll get to do that kẹ bá ṣe àná tí sẹ́ńtẹ̀ jẹ́ kí n mọ̀. hello ṣèyí bí mi ẹ̀ ní ní àwọn àyè. hello sir. Eh, mo kàn sọ pé kí n sọ fún yín pé èmi la máa ṣiṣẹ́ yẹn o mo ti fẹ́ máa bọ̀ lọ́dọ̀ ẹ̀. Ah, kò sí problem everyday you are coming to our worship yes kò sí problem. ẹ eh, màá màá mú yẹn dání ṣe bí poison màá mú dání wàá lè wàá lè fi sínú drink yẹn ó dẹ̀ máa mẹ́tọ́ ikú ṣé ètò tó wà lọ agbọ́dọ̀ wà bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe bọ ẹ mọ ẹ má ti wọn sí ẹgbẹ́ ṣì bísí bẹ́ẹ̀ lọ́pọ̀ tó lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ wá kàn tó by then we are to a center. but another thing is that balance ni ó ṣe kókó ẹ má gbàgbé o. balance màá mú balance ẹ dání ah. ẹ a ti ń bọ̀ láàrin pẹ́ dọ́dọ̀ ẹ màá mú balance ẹ dání. ẹ balance yẹn ló máa trust me for his problems. Chile. On la batté tout au Hello, hello. lọ́dọ̀ mi right now. ẹ wá bá mi ní sáà mo ti wà compound lèdè wá bá mi lọ ẹ afẹ́ afẹ́ máa lọ síbẹ̀ má dá dúró. bá wà thank you very much mo ṣe lọ. you're welcome it's a problem. mi ò sọ fún ẹ pé nǹkan tó bá ti ti ilẹ̀ báyìí lọ. bẹ́ẹ̀ni tìkúchì business pa ẹ máa tó ṣẹgbọn cause mo ní interest yeah. ero business. ó rẹ lẹ́yìn tẹ fún mi ni. èṣù ti jọba lọ́gbọ̀n ẹ̀ èṣù tún ń gbénú ẹ̀ àyẹ́ ti wá kí báyìí ń sọ̀rọ̀. ọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ṣáà gba balance ah, ah, wow thank you sir. látọ̀ ọ̀yọ́ step move step fight down down down down raise your hand oh, your hand put up your hand down down. everyone go get the bag now na everybody stand up one after the other don't try anything stupid and i mean it stand up stand up put your hands where i can see them your hands up. Movement. Move bọ̀ kí ni ẹ sà ẹ má ṣe báyọ̀ ẹ káyọ̀ mi máa gbalagbà lẹ́nu iṣẹ́ o ah, ẹ bá ti rẹ̀ sílẹ̀ tàbí wọ́n bá ti yí báyìí. mọ́mí ẹ sà ẹ má ti ro. ní Fẹ́mi àti àti barista náà. ẹ wo owó tó gbé fún mi gan-an. Ah, at this point o need láti ṣe bí ọ̀dájú obìnrin you understand me o jẹ kan o ní láti jẹ kan fúnra. Hmm? yes because tó tó bá ṣọ́ra àwọn pípé yìí wọ́n lè dá ẹni ẹni bò ó so bíbẹ̀ wò be calculated. Know what you do. Be smart. As for the moon, my people want to. wọ́n ti wà lọ́dọ̀ yìí kí ẹ ti ń fẹ́ mi. má kí ló yẹ kò sí calculated kò ní mọ̀ kó tó ń I've told you be brave ṣe bí ọ̀dájú. It's all right. All right. Thank you very much, sir. All right. we'll take care. All right, sir. All right, then. All bear rule. All right. Sorry. Obobi, bí barista àti Fẹ́mi ṣe ń pè mí ní sir. sílẹ̀. Wọ́n ṣe sọ fún mi pé kí n padà nílé bẹ́ẹ̀ ni mo lè tẹ̀wé náà tí mo sọ fún òun. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni ara mi ni mí? Kí ni mo ṣe fún wọn? Kí ló dé tán pa mí? kí ló dé tó fi pa mí nurse kí ni mo ṣe. ìṣòro <sighs> calm down onídàáde tẹ̀gà níbi ìbẹ̀sìn ò nílò láti ronú calm down ṣé wọ́n mọ̀ pé wọ́n ló láṣẹ òun lọ́wọ́. àṣírí. yes àṣírí. <sighs> sori as long as tó bá dẹ̀ ṣe wà lórí ilé ara rẹ̀ kò ní fẹ́ sílẹ̀ wọ́n fẹ́ pọ̀ ẹ̀. yes kò ní lẹ̀ sí mo lè jáwọ́ lọ́rùn. ikú ṣe lọ́wọ́ ta wà nígbà fún un gbọ́ because òun ṣe tẹ̀sí kó máa sunkún lélẹ́yìí o a nílò láti mọ nǹkan tá à ń ṣe a nílò láti along tí mo bá fi comply pẹ̀lú ó risk fún un because wọ́n á pa mí. ikú. So we just have to play along. Come on gbogbo nǹkan tí bá fún ọ tó jẹ́ pẹ́sìn lọ fún mi màmá rẹ̀ kọ́ pé bẹ́ẹ̀ àti bá òun ní kú ọlọ́run ti kú tẹ́lẹ̀. ìfẹ́ fún òun bí gbogbo tó bá ti fún yín náà lè máa máa lò fún mi. òun ní ìrọ̀ àwọn ọmọ mi kò sí ní kò sí. Òṣìkẹ́rẹ́ mi fẹ́ kú ọjọ́. Hello, sir. Hello. Ah, hello. Yeah. Eh, mo ti fẹ́ lọ bá wọn báyìí sí. Yes, sir. Ẹjọ́ torí Ọlọ́run, àwọn náà ti kúrò lọ́sibítù. Ẹ ìdí bá mi ìfọ̀mù àwọn ọlọ́pàá kó wà around ẹjọ́ kó wà very vigilant kó má lọ pa mí o kó má dé kó máa gbọ́ fún mi tó máa waste mi ẹjọ́ torí please ẹjọ́ o. Okay, sir. Ó ṣe mí láàánú fún yín. Lẹ́yìn tẹ́ ẹ mọ̀ fún ẹ tún ń rúfin. Kí ẹ ká máa bá yín níwà nípa ìbàjẹ́ báyìí, kí ẹ má ṣe wà bàjẹ́ káàkiri inú àwùjọ. Ẹ̀yin barista. Ìwọ. Dábìrì kò má lè bóbìnrin sọ̀rọ̀. Ṣé ó tẹ̀ ti ń ṣẹlẹ̀ láyé ṣáá? bó ṣe wà yìí o má lè bóbìnrin sọ̀rọ̀ rárá o wá fi gbogbo wa wàhálà àti àyè bóbìnrin yẹn sọ̀rọ̀ o fi cause problem to gbogbo everybody. wọ́n lè gbàgbá dìbò. wọ́n kọ́ ló gbàgbá dìbò. ta ló wá kó gbàgbá dìbò. ẹ má ṣe jú sí mi ọkà ti fò ó tẹ́tí gbà nígbà tí wọ́n fi ṣáàpù wa ni tẹ́tí bá mi ṣàwádà ẹni yẹn bá sì fún ní sísá amẹ́ríkà wọ́n tó sísá amẹ́ríkà ń lẹ́kọ̀ọ́ sí lọ́dọ̀ lẹ́kọ̀ọ́ sáàsì lọ tó sísá ikú wà lọ́wọ́ mi. ẹni ẹ̀ ti ṣùgbọ́n láti kú pé kí n fọ́ rẹ̀ kí n kú dáàbì tó kọ́ lọ bá information àti síbẹ̀ láta ọ̀rẹ́ gẹ̀ẹ́sì máa tó kọ́ lọ síbẹ̀ ẹ wá sọ pé ẹ̀kọ́ rẹ̀ pa Sorry. Yes, sir. You're sorry. me the nonsense before you see. Yes, sir. Kàríà mi ti ti ń gbégbọ̀ fọdún kíyèsí. Ó wá fẹ́ fi ìjọ kan ṣoṣo péré. Ó fẹ́ fi rán ìlú. Why all this? Fọ́ọ̀kì mi sọ̀rọ̀ ẹ́. Ṣé torí bàbá ẹjọ́ rẹ̀ ni? láti sọ pé tógun bá jẹyọ definitely níjọkànjọkàn ọgbọ̀n padà wà jẹ òun ló délẹ̀ yìí òun ah! pápẹ́ tó kó sí mi lọ́wọ́ ẹ wo ọ́fíìsà ẹ jọ níbi tí ọ̀rọ̀ dé yìí assistance. Àwọn barista àwọn òfin mi. Àwọn try láti assist ọmọ rẹ̀. Please, ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹjọ́ ọ̀fíìsà ìrànlọ́wọ́ yìí. Ẹ má jẹ́ kí owó dáadáa lọ lẹ́yìn ọ̀gbọ́n tí wọ́n nǹkan tí ẹ bá fi ìgbà rẹ ṣe sí ìyàtọ̀ ìgbà ìgbà rẹ ọ̀gbọ́n tí a ò fi bẹ́ẹ̀ ṣe lè bàbá plan nípa ìdílé òkú pátá ló ti sílé ìgbìmọ̀ alákòóso nílẹ̀. inú mi dẹ̀ dùn wípé amòfin ní ẹ̀dẹ̀mọṣẹ́ yìí dáadáa tó bá di mọ́mí ẹ̀fọ́jú gbà ní ẹjọ́. ẹjọ́ àbúsà with the situation of the place only on the day ẹjọ́ ẹ̀rọ ẹ̀rọ. barista kò sí ìrànlọ́wọ́ kan tèmi lè ṣe fún yín ìrànlọ́wọ́ kan ṣoṣo tó wà ní pẹ́kẹ́ pé àwọn lọ́ọ̀yà bíi ti ọba yẹn tako kéèsì ọtí mo bẹ àmọ̀ ìṣe fún yìí láì sí ẹ̀wọ̀n lẹ máa kú sí wó pọ̀ sí thanks so much àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó ṣe takuntakun tó ṣe ọlọ́run àbí ó ti wọ̀ náà ìjọba dẹ̀ máa compensate ẹ̀ ìyẹn ṣọ́ ọ̀dọ̀ ó ti ṣọ́ ẹ̀ but first payment tí wọ́n gbé fún ẹ̀ gbé fún doctor báwo lẹ ti ṣe. doctor ni mo ti fi. Hmm. ṣé àtẹ̀wá ń kọ́ ṣẹ́ẹ̀kẹ̀ tí mo bá ṣẹ́ẹ̀kẹ̀ ọkọ̀ fún ẹgbẹ́ fún gẹ́lẹ́ mi fún dọ́kítọ̀. for sure. bẹ́ẹ̀ ni sir. ok màá ní láti invite dọ́kítọ̀ náà ah, ni. bẹ́ẹ̀. ah o ṣe gbogbo ààrùn ni o ṣe o ṣe. Bọ́láwọ̀n Bọ́láwọ̀n Bọ́láwọ̀n ẹ̀mí lọ́wọ́ pé mo ní kò dìde. I have told you several times. Dìde tó bá dìde ni máa gbọ́ nǹkan tó fẹ́ sọ. Sori ti ẹ̀yin àgbà ń lọ tí ẹlẹ́ṣẹ̀ bá ń bẹ̀ ṣe ìpẹ́ lórúkọ lẹ́yìn ìdílé Madia. I would not talk to you tó o bá Mi ní bẹ́ẹ̀ sọ̀rọ̀. Oh, oh, okay, okay, okay. Okay, that's cool. Sure. mo ti sọ fún ẹ, èmi ò reason to fi wá sí ibà tó wá ń there's actually no reason to beg me mi ò bínú sí ẹ nígbà tó ti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe ń gbà yẹn mo ti gbà pé bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe kọ́ tèmi and thank God I am alive I am doing fine I am well and okay so mi ìmọ̀ reason to fi wá ń bẹ̀ mi ká ní pé mo ti kú ngbà yẹn nǹkan ngbà tó ṣe gbogbo nǹkan tó ṣe ṣókùn mi ló máa bẹ̀ lẹ́nu. thank God at least mo wà alive tó fi mí sílẹ̀ inú mi dùn pé mo wà láyé mo wà láàyè fi mí sílẹ̀ ah èwo ni gbogbo pé òun bẹ̀ mí kiri kí ni kí ni nǹkan tó ṣe fún mi mi ò bínú sí ẹ ṣùgbọ́n. torí mo kò lọ́wọ́ mọ̀ pé mo ti realize mistake ẹ̀mí èṣù ló ti tún sọ̀rọ̀. o ṣe realize mistakes ẹ after how long after how long gbọ́láhùn gbogbo nǹkan tó ń sọ gbogbo bó ṣe ń sọ̀rọ̀ gan ẹnu ẹ̀ ń rùn sí mi inú ẹ̀ ń bí mi inú mi bó ṣe wà ń bí by present ẹnìkan ó rùn mí nú get up and leave. ah kí ló ṣẹlẹ̀. àwọn máa wò máa wò torí tó wá ní kó máa i'm so sorry i'm so sorry. kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fẹ́ kí n pariwo jù báyìí lọ. gbọ́dọ̀ àwọn mo ní kó máa lọ mo ní pé mi ò bínú sí ẹ i don't need you in my life. kí máa lọ. máa I just want you to believe that uh, and to know this. that Uh, Martin Lomokonlong empty me. I'm not complete without you. I just want to tell you I still love you. Oshé. Oh, find, find a place in your heart to forgive me. Bra, bra. I'm not serious. Ṣé o ṣe? Kí ló ṣe? Sísá mi. Sísá mi. Ẹ̀yin náà sọ fún mi pé irú ayé kan kejì ni pé ọgbọ́n ló máa fi ń kọ́ ni dẹ̀ mọ̀ fáwọn náà ti realize mistake wọn. mo ti realize mistake. Hey, don't, don't, don't, don't even come here. Don't come close to me, please. Ìfẹ́ kéré ni kò rọ, gbangba ni ìfẹ́ àṣàǹtà. Fífẹ́nú ẹ̀ hàn sí kọ́lẹ̀ mọ́.

gbangba nífẹ̀ ń ta ọ́ tó bá nífẹ̀ẹ́ dẹnu súnmọ́ bá sọ̀rọ̀ tiẹ̀ ni má bẹ̀rù ṣebí tiẹ̀ ni. fẹ́ kó yíwọ́ kó tó mọ yìí fẹ́ òun mà ràn ó fẹ́ máa wọ̀ ó òjò tún fẹ́ múra láti rọ̀ tẹ́ ẹ bá fura á pa gbogbo èèyàn ní.